Yeah, a good season to turn up with friends, a good season to cook your favorite jollof, and a good season to wash everything down with Malta Guinness. Share the goodness of the season with the Christmas limited edition Malta Guinness. Don't just have a Merry Christmas, have a Malta Christmas. Malta Guinness. Enjoy a world of good. Uh-uh. o kò lè ṣàì má fọwọ́ pọmọ rẹ lára gbogbo gbà. Hmm, ọ̀rẹ́ mi ṣé ò rárọ ọmọ mi ni ṣé o rántí wípé gbogbo ara ẹ̀ ló sún tẹ́lẹ̀ torí ìlédìí àtòoru ṣùgbọ́n látìgbà tí mo ti ṣàwárí baby tributan. lára ọmọ mi ti ń jọ̀lọ bẹ́ẹ̀ ló ń dán kò sì sóhun tó ń jára sísun tabóoru mọ́. mo rántí lóòótọ́ ni ẹ túbọ̀ ṣàlàyé nípa baby tributan, fún mi. apilẹ̀ṣẹ̀ baby tribotan gẹ́gẹ́ bí àkọ́ṣe òògùn fún àwọn ọmọdé tó jọ̀lọ̀ fún ìdáàbòbò àti láti gbógun ti ara sísun látàrí lílo ìlédìí tàbóoru lo baby tributan lónìí kò sì ṣàwárí àṣírí àwọn ọmọdé tó jọ̀lọ̀ baby tributan ní èròjà clotrimazole àti istamol nínú rẹ̀ ẹ rí i dájú wípé ẹ̀ka ìwé pélébé tó wà nínú pálí tributan ní gbogbo ìgbà tributan iléeṣẹ́ fifteen healthcare plc ló ń ṣe é. tributan. That's why I lose my Oracle block. love me, my daughter, seven. You know, you Care toothpaste. It's like having your personal dentist at home. Strengthens teeth, fights teeth cavities, combats tartar buildup, whitens teeth, freshens breath, reduces plaque, and ensures healthy gum. Oral Care toothpaste. 12-hour dental protection system. Extra fresh gel protects from tooth decay. Oral Care toothpaste. That's why I use my o àwọn oníbàárà mi kàn ń pariwo fún checkers custard ní kẹ̀ látàárọ̀ tí mo ti sílé ìtajà mi checkers custard ni wọ́n ń béèrè fún. ẹ o ẹ fún mi ní checkers custard kan làwọn ọmọ mi nífẹ̀ẹ́ rẹ̀ gan-an. ẹ ẹ̀yà àbúrò mi máa bọ̀ ìyá wa ti ra checkers custard mi. c h e c k e r e. Eh? àwọn ọmọ yìí pẹ̀lú checkers custard <laughs> checkers custard kò nẹ́lẹ́gbẹ́. checkers custard mm, custard gidi. My name is Chief Eric Kumofia, President and CEO of Erisco Foods Limited. Compliment of the season, all our partners, customers, and distributors. We want to thank you for your consistent support and patronage. And to you who may not have been patronizing Made in Nigeria, you can start today by building a relationship with Erisco Foods like our numerous partners, distributors, and customers who believe in eating healthy food and in the economic progress of our country. So we enjoy you to buy Erisco tomato paste and other Made in Nigerian products. Join the people, institutions, and others, too numerous to mention, in promoting the proudly Nigerian dream. President Muhammad Buhari, First Lady, Dr. Mrs. Aisha Muhammad Buhari, Borno State Governor Baba Gana Kusurum, NTA, Anglican Diocese of Amish, Catholic Diocese of Onitsha, the Redeemed Christian Church of God, Winners Chapel, Choprite, Kachankare, Spa Nigeria, Prince Ebanas Supermarket, Kuka Hot. What about you? Are you aware that when you buy a Risco product, you are supporting us to create more jobs? Be part of us today. Thank you and God bless you. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM àwọn akọ one oh five point nine FM àwọn akọ mo lọ́ta sọ́sẹ̀ máa ń yẹ̀ wúrọ̀ àwọn akọ mo ròyìn àsìkò lóríṣiríṣi. fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Gracias. kó gbá gíragíra gbé kìíní sókè ẹ̀hán wọn náà di nǹkan ayéfẹ́lẹ́ nù yíyí bọ́tìnì yìí ni. Dun, ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yẹ́bọ̀ èmi ti mọ̀. ẹ kú àṣekù ọdún. bóò ní ìlú wọn tadìyẹ fún yín kò sí rọ́ọ̀lù lọ́wọ́n ó ṣàánú wa. Vincent Edda náà bá ní live chicken live chicken o èmi èmi o ten thousand ẹ̀ mú ni ha ah, live chicken ten thousand ìyàwó mi pè mí ń gbọ́ ọ̀dọ́jà ní ten thousand mo ní wọ́n pe live chicken mo ní ah, ah. àá ma gbé fóònù fẹ́ntì ń ta. ẹ̀ló ẹ̀gbọ́n oní ẹ̀ló ẹ̀ló. ta ló ń sọ̀rọ̀ mo ní kò ní ìdíkẹ́ mẹ́rin tó ń sọ̀rọ̀ ẹjọ́ èló live chicken ó ní ten thousand mo ní ètò wà ń kó mà ń kọ́ ah, lọ́ba dákẹ́. ó ní kò yé ẹni pé mo ní ní kó mà ní tẹ́ ń sọ yìí òun ni èyí tí ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. bí a bá bí a bá nàìjíríà dénú ọlọ́run ó ṣàánú ẹ ṣe fairly use fairly use kọjá uk uk <laughs> use àbí us use ṣékè náà ní ṣékè yìí àti sọdún eléyìí náà àṣẹ mi láṣẹ olódùmarè ọ̀nà ìdímọ́ lọ́kọ́ ni mo gbọ́ àdìsá ọ̀nà kì í dímọ́ ládàá àmọ́ nù rìn àjò ayé kọ́lọ́hún ṣàánú wa ọ̀nà àmọ́ dímọ́ lọ́kọ́ àti mọ́ dímọ́ ládàá o ohun kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé ọ̀nà kì í dímọ́ mọ́ ọlọ́run tó bá ku díẹ̀ tó bá ku díẹ̀ kọ́mọ olóore ó jìn sí kòtò mànàmáná gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹ̀ mọ́lẹ̀ fún ni oore wa ò ní fò wá á ṣe ọ̀pọ̀ ọdún láyé ewúrẹ́ wọlé kò júbà ó dẹrun àmúṣu àgùntàn bọ̀lọ̀jọ́ wọlé wọn ò júbà wọn dẹrun àmúbọ̀rìṣà mo ti rádìyẹ òkòkò rí tòun náà wọlé tí ò júbà àgò ló padà wá dádìyẹ òun gbẹ̀yìn àti ewúrẹ́ àtàgùntà àtàdìyẹ òkòkò <laughs> obì yìí ṣe kankan nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ gbèsàbí ní pamílẹ̀ <laughs> baálé àwọn ọlọ́tẹ̀. akáde yẹn méjì fún wọn ní kọ́ lọ fi jíṣẹ́ fáwọn kan pẹ̀lú bí kọ̀ǹdíṣẹ̀ nàìjíríà ṣe rí gbégbé sàbí wòran ni o lọ́nlọ́mọ́ àwọn adìyẹ bá bá escape mọ́ lọ́wọ́ ní sàlẹ́ǹjì. ibi iná ti ń dààyàn dúró wọn. adìyẹ kan sáwọ báńkì lọ. <laughs> ìkejì mórílé ilé ìtajà àgbàlódé kan wáyé láyọ̀ sí àẹ̀gbọ́n wọn tètè mọ̀ pé gbèsàbí ni wọ́n ní àẹ̀gbọ́n ẹ̀ sọ wọ́n lókun dáadáa ni. iná tiẹ̀ mú èmi mọ́lẹ̀ máa wá ìdààmú ni ah dr gbèsàbí kí ló ṣẹlẹ̀ ó ní yóò bí máa wò ó ní tiẹ̀. adìẹ tí wọ́n fi rán òun sáwọn nǹkan ni wọ́n mọ̀ ti sá lọ mọ̀ dáhùn. àwọn adìyẹ tí ọmọ náà àdírẹ́sì ibẹ̀ ń bẹ lọ́wọ́ mi àdírẹ́sì ibi tá à ń lọ ń bẹ lọ́wọ́ mi ṣé wọ́n mọ̀ náà. èsì bó ṣe sọnù mi kàn fẹ́ fèdè tó ṣe sọ́sọ́ ni ó ní eré wọn lọ bàjẹ́ ẹ̀jẹ̀ máa sá lọ eré wọn bàjẹ́ àdírẹ́sì ń bẹ lọ́wọ́ mi ń gbọ́ báyà àwọn náà máa wá mi kiri pé mo mọ̀ wà ní mo ní ah, ọbọ̀ ìrí wọn bàjẹ́ ìrí àwọn adìyẹ bàjẹ́. mẹ́ẹ̀ bínú pé sàbí tó bá ti sanra ìyẹn ti mọ̀ kí rapture ti súnmọ́ tòsí. inú fẹlẹ́ tèbi kọ́. àwọn tá a jọ wà ní òkúlu yìí a tún ti ń pọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. bọ́rọ̀ mọ baálẹ̀ látògbómọ̀ṣọ́. ìyàwó ẹ pè mí ó ní kí n dákun kí n olóhùn ọmọ tí wọ́n fi kan ọkọ òun ní kí ní kò síbi tí ìwọ nose mask wọ̀ mo ní hygiene ó ní kí ni mo mí mo ní à nose mask wọ́n ti kàn pa fún gbogbo everybody ó ní à ó ní síbi torí bẹ́ẹ̀dì náà tó ní mo ní à ní ẹlẹ́ni ọ̀fẹ́ kòkòrò yìí ọmọ baálẹ̀ lóògbómọ̀ṣọ́ mo pàgùn wọn mọ́ òun bá burúburú fúri adé o àná pọ́tébù nù yín ti jẹsẹ̀ adìyẹ lọ. onílọ́jọ́ bíi pọ́tébù àtàárọ̀ ni ti ń sá kiri kiri kí ló ń bá ká ni ah bóun ṣe gẹ́ẹ̀tì zobo mu ni èmi ló fún ní zobo mu ẹ ọ̀dà ọ̀dà ọ̀gá ẹ má bínú gbà náà ṣe é mu kùnú ó mu kùnú. òní á láṣẹ olódùmarè let's talk about it èyí tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one àwa tá a jọ bẹ̀rẹ̀ láti january àwàdà ení èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀nàwọ́ ni abẹ́ ń díbọ́n àrùn ẹ̀fà ìje àpọ̀ àwa tọ́lọ́run tún ṣọ́ọ̀dì wákàtí yìí ká sì tún dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọdún yìí gbé èèyàn mi gan o hmm, kọ́lọ́run ṣàánú wa bí èmi ti ń dá kékeré lórí afẹ́fẹ́ yìí ni wọ́n ti ń sọ jígà àwọn kan bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ lára àwọn tá a jọ ṣe ẹ káàárọ̀ náà wà tí wọn ò rí ẹ káàsán ṣe ókè àwọn kan tiẹ̀ wà tó ń sọ pé ẹ káàsán àwọn kan dá aago mẹ́rin fún èèyàn pé tá aago mẹ́rin bá ti pé kóhun àtúnjọ blọọkì ara wọn níbìkan ọjọ́ ń pọ̀rọ̀ owó kan ni wọ́n jọ sọ ní àbí ọ̀rọ̀ dúkìá kan tí wọ́n jọ fẹ́ tà. Oh, aago ọwọ́ ń ṣiṣẹ́ o aago mẹ́rin lù ó sì tún kọjá mẹ́rin tó laago ò sí láyé mọ́ kìlà fẹ́ bólódùmarè fún. lọ́ba jẹ́ tówó ti kérésì tá ṣe pẹ̀lú owó ni gbalẹ̀ ìwòsàn ńlá lọ kó lọ ṣe wáàsí fún ara rẹ̀. ẹ hmm. broke nígbà míì ọ̀dọ̀ bá tìmì ni màá gbà lọ bá tìmì ògbóǹtarìgì gbókùgbókù lòun aníṣègùn tún mọ̀ bọ̀ tún wá wo nǹkan. tún wá wà wọ́n tẹ́ ẹjọ́ jẹ́ irọ́ àtàwọn tẹ́ ẹjọ́ jẹ́ pé àbáwọn tó tiẹ̀ fọjọ́ bíi mélòó kan jùlọ. àwọn tí wọ́n jáde ńlé tí wọ́n sì dágbére páwọn ò ní pẹ́ dé. bẹ́lòmíì tíyàwó ẹ̀ ti sóúnjẹ ẹlẹ́dẹ̀ tí fóònù ẹ̀ kọ̀ tí ò lọ́mọ́. inú fu àyàfu ló fi ń pe àwọn kọ̀líìgì ẹ̀ pé alpha tí wọ́n ń sọ fún pé ilé lọ wà ta ló wà ń bẹ̀ yẹn pẹ̀lú yín ẹ n ò ní pàrọwà bú fún wa bó ṣe wá wo olódùmarè ló ń sọ lọ́ọ̀bá tó ń jẹ́ mọ́ yàsáàwù tí ìbá ṣòun tó ń ṣàánú wa kí làbá máa wí tí ìbá ṣòun tó ń fàánú gbà wá kí làbá máa sọ. onílé apá ọ̀tún òfojú re oníṣẹ́ mọ̀ kó pẹ́ tí mo ti ń tẹnu mọ́ ìmọ̀ràn kà ní tòsí ń gbà ká jáde ká má wọlé ká wọlé ká má jáde ká tẹ̀bàtà ká má wọ́bẹ̀ kiri ní tọ̀ọ̀kan lé ń sọ. Vincent dà àánú ló sọ̀rọ̀ lórí mi àdìsá àánú ọ̀hún ló sọ̀rọ̀ lórí ẹ̀yin náà tí ìbá ṣàánú tó ń sọ̀rọ̀ lórí wa ń bo la àbá wà náà àwọn tó rìnrìn àjò tí ò dé àwọn tó sùn tí wọn ò jí mọ́ àwọn tí ṣẹlẹ̀ láabi ṣẹlẹ̀ sí àwọn tí làlúrí tó lalẹ̀ hù lọ́ọ̀dẹ wọn kì í kú ṣe pé bóyá wọ́n ṣe olódùmarè nígbà míì aláwọ̀ ìṣẹ̀lẹ̀ kó ṣẹlẹ̀ kó lè bá àfògo rẹ̀ hàn póun lọ lọ́hùn-ún ta ló tó ọ ta lójú ọ lọ òdùdù gbẹrẹdù ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú gbàyàn gbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fayé hàn yàn ọ̀gbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú bàbá mi àgbàlagbà tó ju àgbàlagbà lọ bàbá mi àgbàlagbà tí ń gbàyàn lọ́wọ́ àwọn àgbàyà agbénisókè téńté fini ayé mọ́ fini hàn láhàn pa òjìlógún ṣògo ní ògo tó ju gbogbo ògo lọ ojoojúmọ́ ayé làdìsẹ́ ọmọ kó bẹ̀rẹ̀ fún ọ orí ìjókòó ni mo wà ọmọ ìyá ọlọ́yọ́ àmọ́ ọkàn mi ba búburú wájú ọlọ́run olódùmarè ọba tí kìí da májẹ̀mú agbénisókè téńté fini ayé mọ́ fini hàn láhàn pa ògo tí ń pògó jáde ògo tí ń fògó hàn fáyé ọba tí ń taná àwọn ìwòràwọ̀ ló ń tan ìmọ́lẹ̀ fún gbogbo òṣùpá agbára ayé kan ò ká ọ bẹ́ẹ̀ ni tọ̀run náà ò lè ṣe ọ́ ní sùtá kankan ó tóbi títí ayé ò gbọ́ ọ̀run gbọ́ ò fọ̀run ṣe lé o fayé ṣàpótì ìtìsẹ̀ rẹ̀ ẹ bá ìkú ni ọ́ tó lè kú àìsá ni ọ́ ò lè ṣá àìtí ni ọ́ ò lè tí ó pinyinkin ó dìbàjẹ́ ó tún lágbára ayé àtagbára ọ̀run àṣeyọ́wù ni ajípọ̀jọ́ kúdà lèwí lè ṣe ni a lè ṣe lèwí wọ́n la wí mọ̀ yẹ wọ́n a sọ̀rọ̀ mọ́ yẹ adákẹ́dájọ́ dání mọ́ gbàgbé sọ́ni mọ́tò gbé ṣàìsùmọ́sùn lọ tẹ́ẹ̀rẹ́ kárí ayé ni ọ́ àwa má rí di ni ọ́ alágbàlá ìmọ́lẹ̀ ni ọ́ alágbádá àná ni ọ́ aláwọ̀ tẹ́lẹ̀ o wọ́n ni wọ́n ń pè ní ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ́láyà àkìkì tán ni ọ́ olú mímọ́ tó ń gbébi mímọ́ òun ṣe mímọ́ òun jẹ mímọ́ omimiyami ni wọ́n ń pè ọ́ òyigiyigi ni ọ́ olùṣègùn àjàṣègùn olóròhùn gbogbo ṣòun gbogbo fẹ́ni gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ẹ̀gàn rẹ̀ tẹ̀tẹ̀ pátápátá ọlápòrògbòdo ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ìwọ lolópo àjọbọ ọba àmì ọlá ọba àmì ọlá gbénu ọlá ńlá ṣọlá gbénu ọ̀run ṣògo òsì wàá lọ́ba kan ìwọ nìkan ṣoṣo ní ẹ̀rù bá gbogbo àwọn jẹjẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń salágbára ayé dojo iná jojo ẹ̀rù jojo iná tó ṣáájú olúwa tó sì jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ rú wọn pè ọ́ lẹ́lẹ́bùrú kẹ́ tó bá gbójú ilé wọlé bàbá ta ló fẹ́ mú ọ sí abájọ tó kun fi rí ọ tó sá tí Jọ́dánì rí ọ tó padà sẹ́yìn tó kì í lálàǹfò bí àgbò kékékèké bí ọ̀dà àgùntàn abájọ tilẹ̀ fi ń wárìrì níwájú ọlọ́run olódùmarè tó bá lò dé òde tó bá lò tí ì ni ìwọ lọ bá ṣoore kàyàn olóko ẹgbàágbèje àràmọ́ làwọn lárúbáwá ń pè ọ́ àròhìm ni ọ́ àmọ̀líkì ni ọ́ àkùdùs ni ọ́ àsàlám ni ọ́ àmọ̀mí ni ọ́ àmọ̀yàmí ni ọ́ àròjàbá alukóha àrògàfà ọba tí ń forí jẹ̀dá zọ olùjẹ̀lá aliwali kìlá tó bá jẹ́ yìnyín yìí láyé fi ń bínú jẹ́ kó mọ̀ bínú ayérayé ni ọ́ tó lè gbáyé mi láì mú mi sí wọ́n ló gbé kú mi láì pòfóló bá ti gbogbo ayé ń bẹ ní ìkáwọ́ rẹ̀ àtúwọ̀n kábí wọ́n gbé ń dáná rọ́ọ̀dà wọn lédè rú bí wọ́n ti ń kó náà tẹ̀ eli babu daru ní àjà hirasabi ní àjà wúrasabi ọba tó ń pè ní àjà lólómi Jehova lórúkọ rẹ̀ ọba tó tó tán ó tó jàra rẹ̀ gbé ẹkùn tagiri gbéra ẹ̀ níjà ajáde mọ́tànlé asinilọ́sójú ogun bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé kò jẹ́ kí n tún jagun fúnra rẹ̀ jagun fúnra rẹ̀ arínúròde olùmọ̀ràn kan òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ adúró ti ní nígbà lẹ̀ bá rọba tí fẹ̀yìn pọ̀nyàn nígbà tílẹ̀ bá ń pò yìí yehova jire lórúkọ rẹ̀ yehova nisi ni ọ́ yehova egibo ni ọ́ yehova shalom ni ọ́ yehova gafa ni ọ́ ọlọ́run ọba ó tóbi ayé ọ̀gbọ́ ọ̀run ọ̀gbà ohun tó fi ṣe ọlọ́run ò fi hàn yàn rárá àṣírí tí ń bẹ nínú òṣùmàrè lọ́hùn ọlọ́run ògo ní forúkọ rẹ̀. ọlọ́run tó tóbi. ń bèrè Yínká Ayéfẹ́lẹ́ lórí àwọn sàzúzẹ̀ àwọn wà níbi ó ti ń zẹ̀ lọ́wọ́. àtìlẹ́yìn ìpè ògo ni fókọ̀ rẹ o kì í dójú tàwọn tiẹ̀ láyéláyé. ìlérí dáa lóòótọ́ àmọ́ kò tó májẹ̀mú májẹ̀mú ọ̀sán àtòru òṣèbàjẹ́ májẹ̀mú lé dáfídì òyìn jẹ májẹ̀mú tó bá abrahamu dá wà ńbẹ̀ dọ̀la májẹ̀mú tó bá mi dání kí n ṣáà máa yìn ọ́ ní kí n fìyókù lẹ̀ oníṣẹ́ ti yínyìn wọ́n ah, ah. yìn olódùmarè bá tó ṣàwárí ògombi ayé fi pamọ́ sí tó bá lò dé ó tó bá ti lò ó dé ó ìdè náà ni àìdè rẹ nìjáyà tó bá dé tán ìkààyà ni ó bá ṣoore kààyàn láyà. ob lórúkọ mi ẹni ìtàn olùṣègùn bámidélé àdìsá lóyún lóhùn ọmọ ọmọ sí ọlọ́yọ́. mo sọ fún láyínká kọ́mọ wulẹ̀ sá eré hmm. ọlọ́run bá lè jẹ́ kó ká wa mọ́ orí ètò yìí àjọ parí ẹ̀. Mallam Fresh òun wà níbi ó ti ń fi òwe rẹ̀ ti fi ń tin <laughs> ẹni ẹlẹ́sìn. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Tuesday tó gbẹ̀yìn rèé ó sì jẹ́ let's talk about it tó gbẹ̀yìn ní ọdún 2021. n tọ́kọ̀ wà lọ́kàn mi tẹ́lẹ̀ ni pé kí n bí yín léèrè pé inú àwọn let's talk about it tẹ́tí gbọ́ èwo ni ó kà yín láyà jù kájọ pẹ̀kẹ́lù hmm, àmọ́. ọba tó ṣẹ́kù mi lẹ́rìí. mo mo gbọ́ sórí arábìnrin kan tó tún ó tún fẹ́ jẹ́ kéèyàn mí kanlẹ̀ pé ha pàápàá jùlọ àwọn tó rọ̀ mọ́ àtàwọn tó tún dá sí i tó jẹ́ lókọ̀lókọ̀ láàrin ìlú ẹ wàá tún jókòó tún wò pé àbóyè òye wọn ni àbí mẹ́ńtáàtì um, àwa adúláwọ̀ náà ló sì tún àbí ló tún supasíìdì ohun tó yẹ kó jẹ́ ohun tó tọ́ tó ṣèrò ọ̀kadà sọ̀rọ̀ ẹ bá mi yìn lógo mo ní títí ayé mi. tí a bá ń gbọ́ let's talk about it fúngbà àkọ́kọ́ ètò yìí la fi sọrí àwọn tó wà ní kòríta kò yé mi mọ́ tọ́nà pé bíi méjì mẹ́ta mọ́ lọ́wọ́ tí ò sì mọ ibi tó fẹ́ gbà. nígbà míì àwa tá a bá ń gbà kàn ṣé yẹ wá tó torí torí pé yóò tí ì rí ni. ẹni ìjà ò bá ti dé bá yóò pèrè ẹ̀ lọ́kùnrin ẹni wọn bá wà nù agbami wàhálà ni ó mọ̀ pé ọlọ́run kọ̀kọ́ àti pé lọ́pọ̀ gbà ọgbọ́n a kúrò lórí ọlọ́gbọ́n tó jẹ́ pọ̀dà ṣèrè ní ọ̀lọ́. akóbájáyé ni ògo yẹ ọ̀fẹ́. ẹni tẹ́ wá tiẹ̀ fọkàn sí láyé pé lè tọ́ sọ́nà yóò padà tó máa tọ́ sọ́nà bẹ́ẹ̀ ni. mi ò máa kọrin aleluya sọ bá yé mi ò máa kọrin aleluya sọ tó gbọ́ bọ́lá òun ṣe ṣe ọ̀rọ̀ ilé ayé bó ṣe ṣe ẹ̀dá ayé fúnra rẹ̀ òun nìkan ló yé. àmọ̀ràn àwọn tó bá ti gbarúfẹ́ eh, ìrírí tó ti nírú rírí bẹ́ẹ̀ tó ti gbarú òpó òun kọjá rí àmọ̀ràn yẹn la fẹ́ gbọ́. Eh. àwọn kan lè pè kán mọ ní ẹni kí kún fàdúrà dáadáa ẹni kan kún fàdúrà dáadáa àdúrà dáa mo fẹ́ sọ fún yín pé àdúrà dáa ẹ má ṣe o elédùmarè ọba ti wá. àdúrà gan ni ọ̀pá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn àmọ́ síbẹ̀ náà ìtọ́ni ó lágbára gan ìtọ́ni bẹ́ẹ̀ni ó lágbára gan. ok káàbọ̀ sórí ètò àjọrò tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one let's talk about it. lẹ́pà juan gbogbo ń tọ́ ọdún àwọn sátidé tó kọjá mo rèsì rẹ̀ lálẹ́ ọjọ́ náà ó sí. wọ́n lọ ṣáà hype ni yóò bí ni yóò bí ni ẹ àní wẹ́ẹ́ dán sìkìsìkì ń bẹ lọ́wọ́ bọ̀bọ̀ yìí wọ́n ṣe ṣàṣùṣe wà nù wọ́n bó káàdì káì àwọn ọmọ bíza ó ti dáa. ọ̀rọ̀ ẹnìkan wà tá a ti mọ ibi tá a fẹ́ fi sí bóyá kó jẹ́ pé ọ̀rọ̀ àwọn méjèèjì yẹn ni màá lò lénìí ká fi kásẹ̀ ọdún yìí ńlẹ̀ àmọ́ wọn láwọn ìpolówó ọjà kan àbí méjì tá a fẹ́ sáré gbọ́ ọgbà tá a bá ti gbọ́ tán a pín ẹ̀bùn bí ìṣe wa Apex Fabrics nígbà gímbàdàn wọ́n kó ẹ̀bùn wá fún wa dúpẹ́ lọ́wọ́ yín o àtàwọn tó ti ń darapọ̀ mọ́ ètò yìí látìgbà tá a ti bẹ̀rẹ̀ ipá ò ní pín in lágbára lọ́wọ́ Olódùmarè igbó ò sì ní dọ̀nà mọ́ yín lọ́wọ́ àtijọ́ àti mú yín ò ní nira gbogbo tẹ̀ ti jùlọ láyé kò ní padà jù yín lọ eob ló kọ́ mi lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀ mọ́ ń bọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lè wùrà yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìw ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè. appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi ní orí ẹgbẹ́je àwa kọ̀ láti ya bara mòore jẹ lásẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bara wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n wa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín. iṣẹ́ yẹn túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits Revolution plus precious cornerstone espn health concern educ consort kids home gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó Jesu, gbọ̀rọ̀mìrò rock of ages ifit fly ìkejì arákejì aragon àjẹbí tradomedical olekoko living proof bakery foodco taufik flavour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general naira christ revelation ministry moise fashion sweet estate soy ministry christian training center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ fresh fm là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kí i kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ àmín abarapa àti gbogbo ayé ọ̀kọ̀rọ̀ tara ẹnìkan mọ̀sẹ̀gbà ẹ̀sán láàyè kókó lè faranda sago ara rẹ̀ titan black sea plus ni o yàn láàyò ó lérò jà sara lóore vitamin c nú ó ń da jìnnìjìnnì bọ àìsàn tó sì nílé wọn dànù lágọ̀ọ́ ara titan black sea plus ó ń ṣèrànwọ́ fẹ́jẹ̀ láti ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ nínú bọ́gọ́ ó ń gbógun ti onírúurú àìsàn nípa èròjà immunity pẹ̀lú àwọn àǹfààní wà ní house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ UCH ìbàdàn good all yemẹtu bufayako lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn. iléeṣẹ́ àpò ògùn egbòogi titan national limited ló ń pín jáde fún gbogbo ayé bọ̀. màmá ìyá bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí. kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún. ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré k Mọ́kànlá ló ń ṣe nípàdé aláboyún. Ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún. Tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. O ò lè kó kòkòrò kankan. Ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. Ẹ wá jẹ́ lọ mú gèlè mi. Kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. Ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò ara rẹ̀. Tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. Ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera APIN àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà. Nàìjíríà. Aládùúgbò o. ó tún ti balẹ̀ pẹ́pẹ́ alẹ́ rẹ bẹ́ẹ̀. bá a ṣe jọ máa ń dẹ̀ fèsì bolẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ní gbogbo december thirty first wọnú ọdún tuntun ní gbàgede fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn ẹ̀ṣẹ́ àti mọ̀ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún ṣùgbọ́n tọdún yóò tún zàzú ní bá a bá ṣe ń bó káàdì fúnra wa tí gbogbo nǹkan ó sì máa zẹ̀ gbogbo àwa pèdèpèdè fresh fm la máa ṣètò fún yín lójúkorojú ní bá a ṣe máa ń ṣe nínú òkulu tẹ̀ fi máa ń gbádùn fresh fm tẹ́yìn ló sì tẹ̀lé tukọ̀ ètò ní bátọ́kùn ètò tẹ́ bá mú ṣe máa ń ṣe gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pálẹ̀ ìfẹ́ lálẹ́ rẹ bẹ́ẹ̀ tá a ti máa ń gbégbá ọpẹ́ oníkálukú tó bá wulẹ̀ dáná jẹ wá láti mọ fífẹ́ jẹ́ papọ̀ má kàlá má kàrà má lejú kájọ fi gbádùn ṣayọ̀wọ́ ní ọdún tuntun lálẹ́ rẹ bẹ́ẹ̀ má sì gbàgbé gbogbo ìlànà Fresh FM ilé orin challenge Ìbàdàn láṣàlẹ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n mọ́júmọ́ ọjọ́ kìíní ọdún tuntun gbàgbé tó tẹ̀ yìí ó máa bíza bíza. Oh yeah. New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó òun ni event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Newview event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀. Newview event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́nìgbàgbé ló wà ń bẹ̀. gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó standard guest room Newview event center wà plus five and six àkìlágbà estate along all state college road agbofieti off jericho extension ibadan milview event center is very affordable call for enquiry or send a whatsapp message on 0807 66 66 0807 66 66 557 event center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé wọlé dé fún wa nílùú ìbàdàn. Hey! délùú Ìbàdàn àti ọ̀hún kórìdé ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo to tó fẹ́ràn lẹ̀ le lori. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ tí pọ́ńpì. torí pé tiwa mi yàtọ̀ níbi kátàlẹ̀ fún ní láìsí wàhálà. táǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti di landlord lálẹ́dì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé o tún máa kọ́ sí i. yẹrẹ gbogbo a concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ yàbẹ́. hip-hop tẹ́rẹ̀ títí dé. àní ìbàdàn àti dé. yìí pọ́ńpì concept developer that cares makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹẹbù gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹdutọ milẹ titi firiji iye kọndisana wọ́sí masini àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù jẹ́ fọlọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa san yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight. topsources.ng. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹnì kí là ń sọ lábẹ́ aṣọ. ọ̀rọ̀ títóbi ọlọ́run ni lórí àṣà tó gbàgbóró kan ní ìsìn ṣàzùsẹ̀. ẹ ń bá wo ọmọkùnrin ò wò pé ọjọ́ ọjọ́ bíi riffraff tí ò àmọ́ kò sí ní tó kan ọlọ́run pẹ̀lú yẹn ọlọ́run gbogbo ayé lọ́lọ́run ọba dátayé lóhùn tán yóò sì wá dá kẹ́hìndé lóhùn òun náà ti mọ jamọ́ra lábẹ́ aṣọ láwọn ìgbà kan tí wọ́n mọ àwọn yóò ti bu gbégé ní sọ kiri ṣẹṣẹ dídírí wo. lọ́hùn ṣe àmì sínú ọ̀tán. ó dàbí ìgbà tí kí n Wasiu Ayinde Marshal tí wọ́n ṣe album kan jáde no ah, ibi wọn kàn rìlíìsì tíráàkì kan ní adé orí ọ̀kìn. Okay níbi adé orí ọ̀kín tó tó tó trend dé àní pásítọ̀ ṣọ́ọ̀ṣì kan tí mo ti lọ ṣẹ́mísì ń sọ àwọn ń sọ fún congregation pé àánú la rí gbà à ń ṣọ́ọ̀ṣì ń dáhùn pé adé orí ọ̀kín. látọ̀sẹ̀ tó kọjá lọ sọ́sẹ̀ yìí ẹ̀ rí i pé àánú la rí gbà àwọn ọmọ ṣọ́ọ̀ṣì tó dáhùn pé adé orí ọ̀kín òun náà tún kètè mọ́ níyà kì í ṣe mímọ̀ ṣe wọn tó ní adé orí ọ̀kẹ́ gbogbo nǹkan ni mo ń jẹ ẹ̀fẹ̀ lójú yìí. bọ́lọ̀ ń bá lóun dé òde àìdé ẹ̀ níjàyà tó bá dé tán ìkààyà ni ọba ṣoore kààyàn láyà kó dé sáyè mi àdìsá kó dé sáyè ẹ̀yìn náà tẹ láǹfààní àti gbọ́ wa. ìwé ìjìnlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí bá mi ọ̀rọ̀ bàbá kan wà tí à ń gbé à ń gbé jù lẹ̀ à ń gbé à ń gbé jù sílẹ̀ à ń gbé à ń gbé jù sílẹ̀. mo ti mọ yẹ́bọ èmi ti mọ mo ti mọ. àwa wò pé tó bá tún di ìrọ̀lẹ́ yìí tá a bá ti lè gbé e lénìí ó ṣeé ṣe kó jẹ́ pé a ní láǹfààní àti sọ ọ́ mọ́ torí àwọn nǹkan kan tó ti ti gorí ẹ̀ gorí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa wá ń pè mí pé eob mo fẹ́ lọ sórí let's talk about it tí máa jókòó tí máa wo ọ̀rọ̀ wọn títí máa ní ẹ má lọ sórí afẹ́fẹ́ afẹ́fẹ́ dáa o àmọ́ nígbà míì kì í ṣe gbogbo ọ̀rọ̀ là ń sọ lórí afẹ́fẹ́ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tẹ́ bá pe mọ̀lẹ́bí jọ tẹ́ bá sọ ní tùbínùbí yanjú tẹ́ bá gbé sórí afẹ́fẹ́ ó ti yé yín bó ṣe dáa tó náà ni ó ṣe wú ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ tó reality ni mò ń sọ o ó lè mọ́ dùn máwọn kan àwọn tó wà lórí Facebook mú kí wọn o ẹ kú déédéé wòye o ẹ kú àṣekù ọdún ẹ kú ìmúra ọdún tuntun abawaláyé àtàlàáfíà ẹ jẹ́ sáré pín ẹ̀bùn tó wà lọ́wọ́ mi léèsì kọ́ rèé mélòó la fẹ́ pín mẹ́wàá ah! ó la ṣe o tí gbogbo ó fi zẹ̀ báyìí ok zero zero three two three two ten five nine zero zero seventy seven seventy seven ten fifty nine zero zero three two three two ten five nine zero zero seventy seven seventy seven ten fifty nine ojú òpó méjèèjì yìí ń lọ wọ bí wa. hello. hello. hello? ẹ kúrọ̀lẹ́ orúkọ yín. mi ò gbọ́ orúkọ yín dáadáa mà. níkẹ́ àlàó láti amúlòkó. níkẹ́ àlàó láti amúlòkó. níkẹ́ àlàó láti amúlòkó. ẹ ráyè wá bá ẹwà èdè lọ́la kẹ́ ẹ gba léèsì yín lọ́wọ́ ẹ̀. hello. ẹwà èdè ẹ wá gba léèsì yín lọ́wọ́ ẹ̀ lọ́la. hello. hello ẹ kúrọ̀lẹ́. orúkọ yín samson ọmọlọlá láti mọ́nà tán. samson ọmọlọlá láti mọ́nà tán. bẹ́ẹ̀ni sọ. ẹ wá gba léèsì yín lọ́la o. mo sì yẹn ṣẹ́fà. hello. hello. orúkọ yín sà. agboola ọpẹ́yẹmí. mi ò gbọ́ sà. agboola ọpẹ́yẹmí. agboola ọpẹ́yẹmí láti bo sà. láti amúlòkó. amúlòkó ẹ wá gba léèsì yín lọ́la. hello. àlàáfíà fẹ́ ló. àlàáfíà fẹ́ tó ń pè ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ láti dẹ rẹ. ẹ̀bùn ló yẹ kẹ́yìn mọ̀ fún wa sa. ẹ má sọ bẹ́ẹ̀ bàbá àjọ wa bẹ́ẹ̀ ni. ọlọ́run ti ṣàánú yín. àjọ wa ni ọlọ́run ṣàánú gbogbo wa. ẹ ó dáa ok ẹ wá gba léèsì yín lọ́la. hello. hello sir ẹ lẹ́sà. ẹ kúrò lẹ́sà. Ògúntádé Àbáyọ̀mí ló ń sọ̀rọ̀ láti ẹ̀yìn girama sir. Ògúntádé Àbáyọ̀mí láti ẹ̀yìn girama. bẹ́ẹ̀ ni sir ẹ wá gba léèsì yín lọ́la. hello. hello ẹ̀lò kàfáyà adékúnlé láti akadẹ́mì. kàfáyà kílẹ̀ pé. kàfáyà adékúnlé láti akadẹ́mì. ok láti akadẹ́mì ẹ wá gba léèsì yín lọ́la. ọ̀dọ̀ ẹ ṣe o. hello. hello ẹ kúrọ̀ lẹ́sà. ẹ kúrọ̀ lẹ́mà. orúkọ mi ni Lydia Àfọ́ndíjì. Lydia kílẹ̀ pé. Àfọ́ndíjì. Àfọ́ndíjì. bẹ́ẹ̀ni. mò ń gbọ́ yín láti bo. láti àgọ́ àgọ́ ti àgọ́ olùndé ẹ wá gba léèsì yín lọ́la hello. hello. orúkọ yín sà. usman lẹ́kan látòjú ọba. sà. usman lẹ́kan usman lẹ́kan. usman lẹ́kan láti odò ọba. bẹ́ẹ̀ni. ẹ wá gba léèsì yín lọ́la sà. hello. èmi ti gbé ẹ̀yin lẹ́ẹ̀ gbé sa o. hello. hello hello. Deborah Adépọ̀jù láti Wákàjáyé. Deborah Adépọ̀jù láti Wákàjáyé. Bẹ́ẹ̀ni. ok ẹ wá gbalẹ̀ èsì yín lọ́la o. hello. hello ajílẹ̀ wàhálì láti lè. ẹ tún orúkọ yẹn Musa. ajílẹ̀ wàhálì láti ayégún. ajílẹ̀ yẹn wàhálì láti ayégún. ayé gbogbo wa ó gùn. ẹ wá gbalẹ̀ èsì yín lọ́la lọ́ba tán. Apex Fabrics adúpẹ́ lọ́wọ́ yín o Unique Fabrics adúpẹ́ lọ́wọ́ tìyín náà wọ́n ní ẹ̀bùn wọn ń bọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó ti darapọ̀ pẹ̀lú wa àwọn tó ti fáwọn èèyàn lẹ́bùn àwọn silent listeners àwọn silent givers àwọn tí wọ́n rántí àwọn opó àwọn tí wọ́n rántí ọmọ òrukàn bóyá pátálà dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan-an àgbàrá yìí fò kòtò eré yín ò ní fò yín ru láṣẹ Olódùmarè let's talk about it sọ̀rọ̀lá yìí máa wà interesting gan ẹ̀ẹ́dẹ̀ fẹ́ gbọ́. ti arábìnrin tí mo ní wọ́n ń sọ̀rọ̀ wọn fún mi láàárọ̀ yìí ah, mo dẹ̀ fẹ́ kí láyínká ayéfẹ́lẹ́ wà lé torí pé a kọ́ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ obìnrin tó fẹ́ ní ọkọ a kọ́ wọn lọ́pọ̀lọpọ̀ ọgbọ́n. bọ́fà àfẹ́ bá wọra tán gbà míì kò ṣeé fàyọ àmọ́ nígbà míì náà kọ́fà àfẹ́ tó wọra tán yányán àwọn ojúṣe kan wà téèyàn gbọ́dọ̀ ṣe àwọn ìgbésẹ̀ kan wà téèyàn gbọ́dọ̀ gbé toró ń díwájú dẹjọ́ ó ń dẹ̀yìn dasọ̀ a lè sọ pé yóò pẹ́ kó yá a lè sọ pé yóò yá kó pẹ́ kí ẹni tí ọ̀bá àyàn pilẹ̀ ọ̀la tàbí pàjùbà bọ́jọ́ ọ̀la ó ṣe dà kọ́mọ́dé pé òun náà gbàpò títẹ̀dí tó pòun fẹ́ jẹ nínú mùkútùn ọlá tí tọkọ àtìyàwó tí wọ́n fòógùn ara wọn tán fi pèlò rẹ̀. ẹ̀sù bìrìbìrì ẹ̀bọ̀ mi o ìwé ìjìnlẹ̀ lẹ́ọ̀kan yìí wà lọ ẹ̀yìn kọ́lá. kó tó di pé màá sọ̀rọ̀ lọ́rọ̀ tí olóbìnrin ń dé torí láyìnká ń sọ fún mi pé ah ṣẹ́gun ṣẹ́gun ah ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ o. mo ti mọ̀ mo ti mọ̀ ó ní kí n má dà á kọ mi ní dárúkọ kankan. àmọ́ yóò mọ̀ tún yààyàn lẹ́nu pé pẹ̀lú bọ́làjú ṣe dé yìí pẹ̀lú bí ayé ṣe ń lajú tó yìí ṣe ilẹ̀ wa nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ìgbéyàwó àti tí mo ń ṣẹlẹ̀ bí ọkọ ẹni bá kú à ń rẹ̀ sẹ́yìn ní àbá à ń tẹ̀síwájú. torí kò yé mi ni o gbogbo obìnrin tó láǹfààní àti gbọ́mi ẹ̀ ní dopó àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí sì ṣẹlẹ̀ sí kọ́lọ́hún tù wọ́n nú kó dúró tì wọ́n. àwọn ẹ̀yà kan wà nílẹ̀ wa nàìjíríà tó jẹ́ pé bọ́kọ wọn bá kú tóbìnrin ń gbé bẹ́ẹ̀ ni wọ́n á fárí ẹ̀ kodoro wọ́n tún ní kó sùn tòkú ìmíín wà tó jẹ́ pé omi tán fi wẹ òkú wọn ní kó máa mú tradition náà ni ká pè ní àbá ìmọ̀kànmọ̀kàn torí kò yé mi ni mo ní kí n béèrè ni o jẹ́ ẹ̀sìn mọ̀ pé àwọn kan náà wà tó jẹ́ pé kò sí ọmọ tí wọ́n bí tí wọ́n bá ti bí ọkùnrin bọ́kọ wọn bá ti kú báyìí bí ìgbà tó jẹ́ pé wọn ò bí kankan ni bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti bí ọkùnrin. irúfẹ́ nǹkan yìí bá sì ń ṣẹlẹ̀ pẹ̀lú jet age tá a sọ pé a wà yìí ṣé à ń tẹ̀síwájú ni àbá à ń tẹ̀sẹ́yìn. ẹlòmíì ó sì sọ pé òun fẹ́ gba lọ́ọ̀yà ń bò bá ti di pé eégún àti àwọn kankan ń le lójú oorun eégún oníhòòhò ń le tí ó ń jí làárọ̀ tí ń bá àpá ẹgba lára rẹ̀ fúnra náà ni ó pe lọ́ọ̀yà pé ẹ̀ sà lọ́ọ̀yà bójú bá rí mo kàn fọlọ́run bá bẹ̀ yín ní ẹ̀dákun torí ọlọ́wọ́ ẹ lọ sí kóòtù kẹlẹ́ bá withdraw kéèsì wọ́n ń lẹ̀ mí mọ́júmọ́ ni wọ́n ní mo ṣe wo gbogbo ogun yóò tó ẹ̀mí ìyà táwọn kan jẹ lórí ogun kan tó kó àwọn kan ó sì gbà lọ́wọ́ wọn kí láti ṣayé yìí sí gan pàápàá kò tiẹ̀ yé mi ẹ kúrọ̀ lẹ́ ẹ wá nǹkan fìdílé ẹ wá fi ti gbéyàwó ọ̀rọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. ẹ ṣe ọlọ́rẹ̀ bàbá ẹlẹ́rù òní. ìrìnàjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo Ọlọ́run Elédùmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ Ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìnàjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ karùn-ún ó sì pad padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Seun Yewusi Oniwasu among others. For inquiries please visit Ufit Fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call zero seven zero six three three seven seven seven two nine. Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F. Owa àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. aládùúgbò tuntun ti dé o. ó tún ti balẹ̀ pẹ́pẹ́ alẹ́ rẹ bẹ́ẹ́. bá a ṣe jọ máa ń dẹ̀ fèsì bolẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. ní gbogbo december thirty first wọnú ọdún tuntun. ní gbàgede fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn. ẹ̀ṣẹ́ àti mọ̀ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún. ṣùgbọ́n tọdún yóò tún ṣàzù. ní bá a bá ṣe ń bó káàdì fúnra wa tí gbogbo nǹkan ó sì máa zẹ̀. gbogbo àwa pèdèpèdè fresh fm la máa ṣètò fún yín lójúkorojú. ní bá a ṣe máa ń ṣe nínú òkulu nílé babambari ẹ̀ ní wípé ẹlẹ́tọ̀ láti mú ìkéyìí ètò tó bá wù yín nìkan ní fresh fm tẹ́yìn ló sì fàpèrè tẹ̀lé tukọ̀ ètò ní bátọ́kùn ètò tẹ́ bá mú ṣe máa ń ṣe gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pálẹ̀ ìfẹ́ lálẹ́ rẹ bẹ́ẹ̀ tá a ti máa ń gbégbá ọpẹ́ oníkálukú tó bá wùlé dáná oúnjẹ wa láti mọ fífẹ́ jẹ́ papọ̀ má kàlá má kàrà má lejú kájọ fi gbádùn ṣayọ̀wọ́ tuntun gbàgbé gbogbo bó ṣe ṣẹlẹ̀ alẹ́ rẹ bẹ́ẹ̀ tó tẹ̀ yìí ó máa bìzà bìzà. oh yeah. owó oh, akademi suwite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o akademi yàrá tó tutù mímímí. sinéku tó bá la fẹ́. ẹ wò wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn wọ̀ wá ká tó wọlé. ilé ìtura ìdàlú. social distancing ń bẹ. ilé ìtura ìdàlú. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlú. ọ̀sánsámi road lawa. ilé ìtura ìdàlú. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlú. academy suite. ilé ìtura ìdàlú. to cross over into a new season in 2022? Are you ready for your light to shine forth? Then attend God of Elijah crossover service with Senior Prophet GF at Deituberu. A night of an encounter of breakthroughs, rebirthing of destinies, and impartations like never before. Date 31st December 2021. Venue Faith and Miracle International Church, 2 Lebanon Club Road, Alalubosa Junction, Iyagonku, Ibadan. Time 8 p.m. Don't miss this experience of a lifetime. God of Elijah crossover service with Senior Prophet GF at Daytuberu. It is your new season. Your light has come. Appreciation. mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ̀je ni àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bàárà wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n wa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín iṣẹ́ yẹn túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy Suit, evolution plus precious cornerstone espn health concern educ consort kids home gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó Jesu, gbọ̀rọ̀mìrò rock of ages food fly ìkejì arakeji aragon ajẹbi trado medical olekoko living proof bakery food co taufik favour solar telecoms dila global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general naira christ revelation ministry moise fashion sweet estate swing ministry christian training center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ fresh fm là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ àmín. ẹ káàbọ̀ padà ó kù bí ìṣẹ́jú mẹ́sàn-án kaago mẹ́fà kóró kango mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti kù ìṣẹ́jú mẹ́jọ. arákùnrin kan àtìyàwó ẹ̀ máa ń fa wàhálà gidi gan hmm. kódà ayé ti mọ̀ wọ́n ó tó stage kan tó jẹ́ pé àwọn fúláàtì kìíní ò kì í lọ bá wọn wọ́n mọ̀ bára wọn sọ̀rọ̀ bíi fúláàtì mẹ́rin ló wà ní compound kan náà wọ́n mọ̀ ké síra wọn pé wọ́n tún ti bẹ̀rẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé tíjà lọ́kọláya bá ti ń débi wọ́n tún ti bẹ̀rẹ̀ ó ti yé yín ayé. ìkọ́ máa wá sẹ́ndí mẹ́sẹ̀ sí kejì pé ẹ ẹ ẹ sẹ́mọ̀ kí fúláàtì ti yín súnmọ́ bẹ̀ ẹ̀yin lọ́lọ́pọ̀ kọ̀kọ́ kó ẹ kọ́kọ́ ẹ jẹ́ lọ kànlẹ̀kùn. ìjà yẹn ti pọ̀ rí débi pé lọ́jọ́ kan àwọn tí wọ́n ṣílẹ̀kùn mọ́ tọkọ àtìyàwó lórí wọ́n palẹ̀ ọkọ mọ́ wọ́n gbé e síta ó ti yẹ yín wọ́n kù ní kùkù lórí pé sórí ẹ̀ ti fẹ́ dàrú nígbà wọ́n rí bó ṣe ga ọrùn ìyàwó ẹ̀. ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹ mọ kéèyàn ó ga ọrùn bí ìgbà téèyàn fẹ́ yí adìyẹ lọ́rùn àwọn kan tiẹ̀ wá jókòó wọn ni ó dáná kí ló tiẹ̀ máa ń fàjà láàrin àwọn méjèèjì náà àwọn kan ní gàrú ìyàwó wọn pọ̀ jù àwọn kan ní ọkọ náà ni ò lè ní àgbàmọ́ra nǹkan kan lọ títí bó lẹ ṣe wá ṣe tẹ̀ ti bímọ mẹ́ta ìkọ́ mọ̀ para wọn jọ kan àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn méjèèjì wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀ pé káwọn wá mọ̀lẹ́bí èyí ìyàwó yẹn káwọn sọ fún pé ẹ wá mú ọmọ yín o ẹ wá mú ọmọ yín o. ìgbà mélòó láyé fi ń fún èèyàn lórúkọ kọ́lọ́mù ṣàánú wa kọ́mọ́ fún sọ́ọ́ ní sunabu ti ń wò pé ọjà pé òun kùkú yè ní máa yẹn torí gbà míì tó bá ń rojọ́ mo ń sinmi pé ń sọ mo ń sọ ọ náà ń sọ̀rọ̀ padà wọ́n ni ó ti fín bẹ́ẹ̀ àṣé kì í fín <laughs> ó ti yé ẹ torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ jágara lẹ́nu ẹ̀ tó bá ti ń bínú ṣe mọ̀ pé kan wà bẹ́ẹ̀ ẹ pé tán bá ń bínú ni wọ́n mọ̀ kálòlò. bá a ṣe wá rí ìdí ọ̀rọ̀ rèé kò sí nǹkan tó ń bí ọkọ yẹn nú ju pé obìnrin ni ìyàwó òun bí lọ. each time tó bá ti wá sọ̀rọ̀ débi pẹ̀lú àwọn ọmọ tó bí àwọn obìnrin tó bí kalẹ̀ tí àwọn èèyàn bá fi lè respond pé aṣọ́bìnrin ò kì í ṣọmọ ni wàhálà dénú léwu. kódà kan ti sẹ́ẹ̀tì tébù fún láti jẹun nígbà míì ó lè lóhùn ọ̀jẹun mọ́. ohun tí ìyàwó yẹn bá jáde kúrò nílé ọkọ onímọ̀ràn sọ fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ yìí o. ó wá jáde kúrò ńbẹ̀ inú báláṣà ayé ayé ayé ayé ayé. ilé bàbá àti ìyá rẹ̀ ò ṣe é padà lọ tó ráwọn yẹn ti já wọn ní federal warning gan ni wọ́n fún kì í local government pé lílọ lọ lọ yìí o ìjọba padà wá o lè ra búrẹ́dì sangros lọ́wọ́ kò sì fi sandin sí àlejò pàdé rẹ̀ àmọ́ pé ó mọ̀ sun bí anyway a lè fún ẹ láàyè kó sun bí lọ́jọ́ kan àmọ́ pé ó padà síbí kò sáàyè fún mọ́. ọwọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ó lọ. ayé tọ́tọ́ ayé màlẹ́ ó wulẹ̀ ti ń sọ fún ọ̀rẹ́ yẹn náà tẹ́lẹ̀ ń tóun ńlá kọjá tọ́rẹ́ yẹn ti ń sọ pé tí ọ̀rọ̀ gbàgbọ́sí bá ti ń débi pé mo fẹ́ pa dànù ń ṣìyànjú ẹ̀ pé kéèyàn tètè ya abẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ni. ó rò pé ìyà tí ìyà tí obìnrin yẹn jẹ lálẹ́ ọjọ́ tí ó fi jáde kúrò nílé ọkọ rẹ̀ àwọn kúlà wúṣù ni ó ti yẹ yín ìyà tí ń yẹ eruku lálálá ó pe ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn sọ bí tóun wà pé òun sì wà ní supermarket kan wọ́n blọọkì ara wọn ọ̀rẹ́ yẹn fi mọ́tò gbé lọlé. ó kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dàálẹ̀ fún ọkọ níbi tọkọ wà ní tiẹ̀ lọ́hùn nítorí ìyàdá wa sí. Hmm. lẹ́ọ̀mọ́ dáadáa. òun àti ọ̀rẹ́ ẹ̀ jọ takùrọ̀sọ ọ̀rẹ́ ẹ̀ náà sọ fún pé òun ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ lọ́kàn obìnrin yẹn kan òun wò pé kóun kàn kóun kàn dúró sọ́dọ̀ ọ̀rẹ́ òun fúngbà díẹ̀ torí pé ẹnu wulẹ̀ ti ń kun ọ̀rẹ́ tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ pé kò lórí ọkọ. ṣe é sì mọ̀ pé ní nàìjíríà yìí kò sí nǹkan tá a lè rí nàìjíríà mo ti rẹ́ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tí yẹn advice ẹni tó níṣẹ́ lọ́wọ́ pé kó fi iṣẹ́ lẹ̀ pòwú ẹ̀ kéré. ó lóhun òun kàkó wọn ṣiṣẹ́ irú rẹ̀ kó mọ̀ rìn kiri ẹ tí ò ní ṣe ó sì máa advice ẹ̀ tó níṣẹ́ pé wọn lè máa ṣe irú iṣẹ́ rẹ̀ tó ń ṣe. obìnrin yẹn wò pé tóun bá tóun bá ti ń pẹ́ jù lọ́dọ̀ arábìnrin tí ò lọ́kọ yìí ṣé ayé ò ní padà sọ òun lẹ́nu pé torí pé irú ròǹbùrùn. ayé gba jẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀. obìnrin ti bí ń tiẹ̀ òun ní ṣọ́ọ̀bù kan ni. Eh, ọlọ́run sì ti kẹ́ mo rò kó ráwọn ìyá ń dágbé bàbá ń yọ wá kan tí wọ́n ń ṣe lára ringindé tí wọ́n sì ń kó owó sí lẹ́sẹ̀ lọ́wọ́ tí nǹkan ń ṣe dáadáa fún un àárín ara ọkọ̀ tó fi ń fẹsẹ̀ rìn tiẹ̀ ó ní ṣọ́ọ̀bù kan ló bá ti kúrò nílé àǹtí náà ó tẹ̀lé àǹtí tí ó kúrò nílé ọkọ̀ ó tẹ̀lé síbẹ̀ náà ó ń connect káàkiri ẹni iṣẹ́ bọ̀dá àti bí òjò ṣiṣẹ́ mo ṣe ní kí ọ̀dọ́ tó bá tí ò bá tí ì lọ́lé ọkọ kó farabalẹ̀ gbọ́ ètò tá a fẹ́ ṣe ń rọ̀lẹ́ yìí òun láàfin kásẹ̀ ọdún twenty lẹ̀. bọ̀dá òjò ṣiṣẹ́ o. Hmm. wọ́n pè ní full housewife alábọ̀ọ́sì kìíní kan kílẹ̀ wí ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ àìsàn lórí rédíò àgbọ̀dọ̀ sọ lórí rédíò. <laughs> orí náà ń gbà wọ́n lé kúrò ńlé tí wọ́n ń nà án tó sá jáde kúrò nílé tí wọ́n ju àwọn ẹrù kan sí i tó sáré gbé báàgì ẹ̀ pápápá ọlọ́run ṣe bí ṣòkòtò bí tirikọ́tà tó wọ̀ níjọ́ náà wọ́n ATM àwọn ń bẹ lápò àwọn ṣéǹjì díẹ̀ táwọn àbúrò wọn máa ń fi sínú àkáǹtì fún wọn àti ìtọ́kọ wọn náà máa ń fún wọn nígbà míì torí ẹ̀ bá wú sí wọn. láti fọ ọmọ ẹ̀ ṣẹ́ṣọ́ òun làwọn kọ́kọ́ gbà táwọn kọ́kọ́ mú lọ́wọ́ láti máa fi ṣe àwọn kankan àbí méjì. àmọ́ àdúgbò tí ọ̀rẹ́ wọn ń gbé yẹn tọ́rẹ̀ wọn tí wọ́n lọ Scott lọ́dọ̀ rẹ̀ wọn yẹn. bàbá kan náà wà ń bẹ̀ táwọn ti ń dàgbà wọ́n ti ń dàgbà torí pé eh, tán bá ní seventy eh, wọ́n ti wọ seventy àmọ́ ọlọ́run ṣe wọ́n tó jẹ́ pé ara wọn ṣe kébékébé tẹ́ ẹ̀ lé mọ́ kódà téèyàn bá fojú fẹ́ bu èjì wọn ìyẹn mọ̀ bu bí abí sixty two fún wọn wọn káwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé bọ́lọ́run ṣe dá wọn nìyẹn tí wọ́n wọn ò fi wọn ò dẹ́ra lẹ̀. bàbá òun bọ́lọ́run ṣe bá wọn ṣe papọ̀ o tó fi di pé àwọn àti àǹtí ń sọ̀rọ̀ bóyá àǹtí sì wọ́ pé kóun wá confident níbi àṣà olóyìnbó tóun mọ rojọ́ ayé òun fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sóhun pé kóun bù lára omi ọgbọ́n bàbá mu ni ọlọ́run lọ́mọ. kí la ti máa ṣàyẹ̀yìn sí o kò yé mi. èmi ṣàlè ti yín tòótọ́ ibi pẹ̀lẹ́sísí mi pẹ̀lẹ́sísí mi fọkànbalẹ̀ gbogbo ẹ̀ ló máa níyanjú wò mí èmi náà bẹ́ẹ̀ mi ṣe wà náà wò éèjì mi wò àwọn ọmọ wọn ti dàgbà oníkálukú ti bá tiẹ̀ lọ ìyàwó tí mo fẹ́ láàárọ̀ ọjọ́ kò sí láyé mọ́. láti ra pépà tí mo ka pépà tí mo gbọ́ news gbà mí ìdẹ ní ma play chess ó tún. ènìyàn fẹ́ ní fọ́rọ̀ ènìyàn bá ṣorí ẹni ènìyàn fẹ́ ní fọ́rọ̀ o ọwọ́ tó bá dilẹ̀ ìṣó ọ̀wá ṣe fún un hmm, bí ìrìn àjò àǹtí tí wọ́n kúrò nílé ọkọ àti bàbá bàbá ẹ̀dá àwọn kẹ́kẹ́ bàbá seventy bó ṣe rárá ń wọ̀ díẹ̀ díẹ̀ ni. Ah, dádì kò yẹ kẹ́ ẹ lọ máa dákà jẹ ok ẹ jẹ́ kí wọ́n bá yín sebẹ̀. <laughs> ìgbà míì wà tó jẹ́ pé tí àǹtí tán scott lọ́dọ̀ rẹ̀ bá ti lọ sí ṣọ́ọ̀bù tiẹ̀ tó ní òun á jọ yẹn ní ṣọ́ọ̀bù òun kàn lọ ni. ayé tuntun. ọkọ òun náà kọ́ lu gbáǹkó kò pèyàwó ẹ̀ padà àwọn fámìlì kan náà ń pè é ṣùgbọ́n ẹni tó ń wà pẹ̀lú ẹ̀ ṣe mọ̀ pé yọ̀fẹ́ dàbí bí ṣe dà ọlọ́run ṣàánú wa o ẹlòmíín náà ò sọ pé òun ò fẹ́ sí ọkọ o ilé ayé ni wọ́n ti tọwọ́ bọ ìrìn àjò ẹlòmíín o ìrírí ẹlòmíín pẹ̀lú ọkùnrin ló sì jẹ́ kó òun lóun ó kúkú mọ́ dágbé láyé o kéèyàn mọ́ gbẹ̀ṣẹ̀ mọ́ tó rastaka fún láì gbà míì tẹ́ bá rí single parent tàbí tẹ́ bá rí ẹni tó dá dúró single mother àbí single kìíní. àǹtí ọba lọ ni ọba lọ ṣe oúnjẹ fún bàbá. àyè tọ́tọ́ àyè tọ́tọ́. bójú ọ̀rọ̀ ni o òtútù bóyá o ṣá. ayé máa bọ́rọ̀ ṣe wọnú ara wọn nù. eventually ohun tó padà wá jáde ńbẹ̀. mi ò bá sọrí ẹni. oyún ni. ayé tótó ayé tótó ayé màá lè àbálàkù gba pẹ́ńsẹ̀ wọn díẹ̀díẹ̀ ní ilé kan tó jẹ́ tìjọba àpapọ̀ tí wọ́n ti rìtáyà. àbí àbá wa wò pé àbí àìtódòótọ́ sí ni kinní kan díjú àkèré díjú kànkàn díjú ẹ ẹ bá tó dòjò tọ̀ sí kò sí wàhálà bí wọ́n ti lé wọlé ọkọ tẹ́lẹ̀ ah, arábìnrin wò pé òun ò bá gé fún gbogbo ntọ́pọ̀ tó báyìí. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè ẹsẹ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe bẹ́ẹ̀ ni ọmọbìnrin wò pé ah, ṣé wọn ò ní bu yín ṣọ́ọ̀ṣì yín ẹ̀ dààmú ní yín ní ṣọ́ọ̀ṣì. aa ah. bá di iṣu àtayànyàn ó kù bọ́n ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yìí. gba arábìnrin náà kì í ṣọmọdé ńgbà oṣù àkọ́kọ́ ti kọjá tó ti paje ó ti yẹ kó yé yín ó ti ń doṣù ẹlẹ́ẹ̀kejì ló ti ń pe ọ̀rẹ́ ẹ̀ pé ó mọ̀ lọ́rọ̀ kan tó ń fẹ́ bàbá wọn forúkọ foreign club kan pé bàbá yẹn torí bàbá yẹn láìkì ẹ̀mọ́jà sọ débẹ̀ bàbá yẹn láìkì club kan so orúkọ club yẹn náà fún mi ní ìnagijẹ tán máa ń fún bàbá yẹn. bàbá ń gbèrò lábẹ́lẹ̀. bí kí n sọ pé Liverpool ẹ ti já tán ah! like kan gist yín àfi ṣe ni. ilé ayé ta wá yìí o. wọ́n bọ̀ náà mo fẹ́ polówó ọjà dé. ni wọ́n ṣe resolve ẹ̀ mú padà bọ̀ let's talk about it màá yọ jáde fún yín hmm, ẹ kú kalẹ̀. let's talk about it let's talk about it with, with Yinka Ayefele and EOB. Memorial Miracle Adam ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun kájọ pàdé níwájú Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala Sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six December yìí ló máa bẹ̀rẹ̀ títí di Saturday ọjọ́ kìíní oṣù kìíní January four twenty twenty two yóò mọ wáyé lówùrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára Ayọ̀ Babalọ́lá ìkejì arákejì yóò di ṣíṣí fún gbàkẹ́ta béèrè fún agbára ìbínú mọ́ omi àdúrà ayọ̀ babalọlá yóò di ṣíṣí lẹ̀ àwọn olórin ẹ̀mí bíi evangelist bísí aláwìyé àlùkò àràǹbádàtòyè tolúwa adélẹ́gàn olúwa lónìí bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò mọ forin jíṣẹ́ mi àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé gbàgbà àdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún tuntun o ọ̀rọ̀ rẹ ó sì dayọ̀ pastor so ọládélé president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent csc worldwide ẹ̀. aládùúgbò tuntun ti dé o. ó tún ti balẹ̀ pẹ́pẹ́ alẹ́ rẹ bẹ́ẹ̀. bá a ṣe jọ máa ń dẹ̀ fèsì bolẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ní gbogbo december thirty first wọnú ọdún tuntun ní gbàgede fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn ẹ̀ṣẹ́ àti mọ̀ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún ṣùgbọ́n tọdún yóò tún zàzú ní bá a bá ṣe ń bó káàdì fúnra wa tí gbogbo nǹkan ó sì máa zẹ̀ gbogbo àwa pèdèpèdè fresh fm la máa ṣètò fún yín lójúkorojú ní bá a ṣe máa ń ṣe nínú òkúlù tẹ̀ fi máa ń láyé ètò tó bá wù nìkan ní fresh fm tẹ́yìn ló sì fàpèrè tẹ̀lé tukọ̀ ètò ní bátọ́kọ̀ ètò tẹ́ bá mú ṣe máa ń ṣe gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pálẹ̀ ìfẹ́ lálẹ́ rẹ bẹ́ẹ̀ tá a ti máa ń gbégbá ọpẹ́ oníkálukú tó bá wùlé dáná oúnjẹ wa tá a sì mọ fífẹ́ jẹ́ papọ̀ má kàlá má kàrà má lejú kájọ fi gbádùn ṣayọ̀ wọnú ọdún tuntun lálẹ́ rẹ bẹ́ẹ̀ má sì gbàgbé gbogbo ìlànà tá fresh fm ilé orin challenge ìbàdàn láṣàlẹ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n mọ́júmọ́ ọjọ́ kìíní ọdún tuntun gbàgbé gbogbo bó ṣe ṣẹlẹ̀ alẹ́ rẹ bẹ́ẹ̀ tó tẹ ọ̀sẹ̀ yìí ó máa bíza oh yeah bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank ó lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ boost capsule tibẹ̀ fún gbogbo ọkùnrin tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ akọni tó bá dojú iṣẹ́ boost capsule tibẹ̀ ọkùnrin àròyé ti ló pin. <laughs> ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ akọni wọn kì í fi boost capsule ṣeré boost capsule àgbààgbà rírì sọ̀gídà kíkanjú bíṣẹ́ bá yá ṣe àti gbọ́ nípa ẹ̀ boost capsule ní egbògi tá a ṣàkójọpọ̀ ẹ̀ láti oríṣiríṣi orílẹ̀-èdè fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni pẹ̀lú ìrọ̀rùn boost capsule pẹ̀lú ra kó oríṣẹ́ ẹ̀wò ìjọba fòǹtẹ̀lú tó dára fáwọn ọkùnrin iléeṣẹ́ titan natural ló gbé jáde titan natural wà ní house one alẹ́sìlọ́yẹ̀ olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two email sales at titannatural dot com ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlẹ̀ ara pharmacy ládojúkọ UCH Ìbàdàn good all yemẹtu kúfọ́yàkùn lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá Ìbàdàn boost capsule káàrọ̀ ọmọkùnrin ó gbá yagiyagi. ẹ káàbọ̀ padà let's talk about it àjọrò ẹ rántí ibi tí mo sọ dé ah of course ẹ rántí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé mi. Hmm. ìrìn àjò ayé ṣá nígbà míì téèyàn bá wò ó kò lè yéèyàn ọ̀rẹ́ wa kan pè mí ó ní tí ìrìn àjò ayé ẹ bá ti yé ẹ kì í ṣe ọlọ́run ló wà nídìí ẹ. ẹ wá ríbi tí ọlọ́run lágbára dé ẹ sì bí ọmọ kékeré á wà nù ìtẹ́ rẹ̀ ẹ kọ̀kọ́ mọ yí i lọ́tún àbẹ́mọ̀ ẹ̀yin lẹ́mọ̀ yí ẹ̀gbẹ́ rẹ̀ pé ah ẹ̀gbẹ́ yìí á ti máa ró ẹ̀ tún yí ọmọ yẹn ń padà bọ̀ wá dàgbà á máa yà yín lẹ́nu pé ọmọ jóò ni yóò kàn ga yóò kàn ga àgàdéjìká yín kẹ́tọ́ mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀yin àti ẹ̀jọ̀ mọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́. ìsọ̀tẹ̀lẹ́ ló ká ṣe ọ̀rẹ́ wa kan níjọ́ tọmọ òun ọkùnrin tó ti tẹsẹ̀ bọ́ bàtà òun tó ní daddy is my size lòun ti mọ̀ pé ayayaya ah, àkọ́bí rẹ̀ bẹ́ẹ̀ ni ló tẹsẹ̀ bọ́ bàtà bá ní daddy ah, your shoe is my size lóhùn olóhùn wò pé ẹ́. kí láti ṣayé yìí sí o. ọlọ́run wa tún rántí ẹ̀pọ̀ ọmọ táwọn gbé sórí ẹni nígbà yẹn wọn táwọn ń ṣe báyìí ẹ̀ ti di story. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa. arábìnrin tó ronú he lọ́dọ̀ bàbá bàbá jákè bàbá seventy bàbá bàbá Liverpool wọn àtọ̀rẹ́ ẹ̀ jọ takùrọ̀sọ ọ̀rẹ́ ẹ̀ ní a bóyá kó lọ àbọ̀ tẹ̀ torí pé oyún ẹ̀ sí ni ah wá wá ó sọ pé kò ah kò fẹ́ possible fóun ah kóun ṣẹ́yún kẹ̀. ìlà tí màá ṣayé ṣé ẹ mọ̀ pé yẹn ti ewulẹ̀ ti dájú ní ẹ wá tún bẹ̀rẹ̀ sí ní pressurize ẹ pé ah òun ò fẹ́ rádaràda o. ìlà tí màá ṣayé yìí sí o kò yé mi. wọ́n ní ibẹ̀ láǹtí ti wá rò pé àbí kò mọ lọ sọ́dọ̀ àbúrò òun kan ni. ṣe ti rí ayé obìnrin tó jẹ́ pé alábọ̀ ni tí ò ní ṣe tiẹ̀ lọ́wọ́ fúnra rẹ̀ àwọn wàhálà tó máa ń kórè nínú ìrìnàjò ayé kò sí bí ọkùnrin ṣe lè lọ́ọ̀bù obìnrin tó bẹ́ẹ̀ nítorí ìfẹ́ ni wọ́n máa ń pè é rí i kò ń ṣe nǹkan kan mo bẹ̀ ọ́ torí ọlọ́run ni o. bó ṣe kó o mọ̀ di sọ́ọ̀fù ta sọ́ọ̀fù. kí láti máa ṣayé yìí sí o kò yé mi ibi tí wàhálà àwọn wá há sí lélẹ́yìn wọ́n nígbà táwọn pe àbúrò àwọn pé káwọn sọ fún pé ṣó wà ráǹdì mo fẹ́ wá sọ́dọ̀ ẹni ọ̀rọ̀ wà wọ́n níbẹ̀ ni àbúrò àwọn sọ pé à òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ pè wọ́n ní ìsinmi pé ọkọ yín pè mí pé òun ṣẹ̀yìn kóun kóun bá òun bẹ̀ yín ó lóun ní wo tiẹ̀ kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ tiẹ̀ yẹn ná <laughs> wọ́n làwọn fẹ́ yẹra fún ọ̀rẹ́ àwọn yẹn secondly àwọn fẹ́ dá wà torí bàbá wa ń frequent ilé ọ̀rẹ́ àwọn ó ti yẹ yín bàbá tí ń àwọn tí ń sọlọ́jọ̀jọ̀ mu àbí ẹ̀wọ̀n káwọn àgbàlagbà yẹn dẹ̀ mọ̀ ìyàwó tọ́jú àwa sì ṣe kébé kébé kébé kébé. a ti máa ṣayé yìí sí o kò yé mi. wọ́n ti páàkì bẹ́ǹsì wọn bá kí wọ́n ti sílẹ̀kùn wọlé wọ́n ti ra nǹkan lọ́wọ́ bíi fúrúùtù bíi ẹ̀fọ́ bíi. <laughs> àbá fẹ́ kọ́ mọ́mọ́ ta pọ́npọ́n. kí láti wá oh my days. tí o kò lè mi ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè yẹlẹ lọ àbúrò àwọn wọ́n nígbà táwọn dọ́dọ̀ àbúrò àwọn kì í ṣẹni táwọn lè parọ́ fún mọ́ torí pé ńgbà tá à ń sọ yìí oyún ti ń lọ bí oko oṣù mẹ́ta ó ti ń lé díẹ̀ wọ́n ní ṣùgbọ́n torí pé àwọn òun ṣe ń tó bù sára lọ títí eh, bẹ́ẹ̀ ò bá sọ fún èèyàn pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ àfẹn tó bá kó tó wá lójú mi o ni ó mọ̀ pé ah, àwọn ti fẹ́ra kù wọ́n ní àwọn ò tiẹ̀ tí ì kó wọlé táwọn fi ń sọ fún pé wàhálà wà wàhálà ti wà wọ́n lóun wá ń sọ pé tó tọkọ yín ni kò sí wàhálà mọ́ àlóhùn ló fẹ́ ẹ wò ó ó bẹ̀ mí o ó bẹ̀ mí o tẹ̀lé màá blọ̀kì mi níbi iṣẹ́ lọ́la. wọ́n làwọn wọ́n tiẹ̀ kọ́ gbé tiẹ̀ tìjàre làwọn bá kó làwọn bá rò bó ṣe fìyà jẹ àwọn báwọn ṣe sá kúrò ńbẹ̀ báwọn ṣe lọ sọ́dọ̀ ọ̀rẹ́ àwọn kápáǹtì yẹn láǹtí rí sí báǹtí rí sí ṣe gbà wọn sílé bí ilé baba Liverpool ṣe jìnnà sọ́dọ̀ tiwọn bí ọ̀rọ̀ ṣe ń wọ̀ ọ̀rọ̀ díẹ̀díẹ̀ náà ṣe lọ́nba àbá Liverpool ṣe ọbẹ̀ sínú freezer sí kìnìún kan kìnìún kan bí ó ṣàṣe èsì pé owó ìṣá gbẹ̀lẹ̀ máa ń fẹ́ kẹ́ ẹ gbọ́ ṣá ní tó wá di pé gbogbo nǹkan wá iṣu ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ta ah làbúrò ẹ̀ bá káwọ́ lórí ló bá ní àǹtí mi ṣe ìgbà ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ ṣẹ́yún ah lóun ní ọ̀rẹ́ ọ̀rẹ́ òun yẹn ó ti fẹ́ di bad influence fún un torí ó ṣáà ń complain pé ah kí la fẹ́ ṣe báyìí ọkọ yín ló ti ń bẹ̀bẹ̀ padà yìí. mo rò pé ó ti ká lójú àwọn yẹn náà àwọn ń kú ẹ mọ̀ pé ọkùnrin míì náà lágídí bíi tí ó bá ti gùn bíi ti ilé bàbá rẹ̀ nígbà míì yóò mọ̀ sọ fún yín pé ìlú kan lòun ti wá ẹ sọ àwọn ìlú yìí lẹ́nu ni ara àwọn aráàlú yẹn náà tí ò lágídí ibú bẹ́ẹ̀ ṣe ni ẹ̀mbáṣì ti lágídí ẹ̀sọ́ fún tọ̀hún kọ́ mọ̀ wulẹ̀ ṣiṣẹ́ mọ́ bó fàárọ̀ ṣiṣẹ́ ó lè fọ̀sán yí gbogbo ẹ̀ dànù tàbálẹ̀. ẹlòmíì bá ti rìn jìnnà nù rìn àjò ayé agídí burúkú iná rẹ̀. owó lè gbà owó lè gbà owó ẹ̀ kú síbẹ̀. kí láti máa ṣ ẹ wá sọ pé kí ni tú díẹ̀ láti ìgbà tó ti ń la gidi náà kò sí nǹkan kan tó mú jáde ayé tọ́tọ́ ayé máa lè. tó yẹ sọ̀rọ̀ ẹ̀ di mánéjà àzàzú kò gba gidi <laughs> kò gba gidi ni ìrìnàjò ayé ò gba gidi. yá àwọn ọkọ mẹ́ta ni wọ́n kò tì lọ́dọ̀ ń bo <laughs> mo rò bá ṣe lọ tọ́lẹ́tì nìkan ṣe wíwì wíwì. <laughs> tó ti sáré já lambalamba orí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pé padà ọlọ́bẹ̀bẹ̀ títí wọ́n ní ó lọ pe pásítọ̀ ṣọ́ọ̀ṣì kan tá à ń mọ́ lọ lẹ́ẹ̀kọ̀ kan tá à ń bá ráyè bíi white garment làwọn yòó wọ́n tún wọ́n bẹ àwọn náà. àṣírí ìwà wà láàrin bàbá ó wà láàrin ọ̀rẹ́ wọn tí wọ́n scott lọ́dọ̀ rẹ̀ ó tún wá wà láàrin àbúrò wọn àtàwọn gangan tí nǹkan wà lára rẹ̀ wọ́n ní ọjọ́ ọjọ́ yẹn dàbí àlá ńgbà tí ọkọ àwọn dé sílé àbúrò àwọn tó nà lẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ tó di ẹsẹ̀ àwọn mú tó bẹ̀rẹ̀ sí ní sunkún wọ́n láwọn ń sunkún àwọn náà ń sunkún padà ó ń sunkún àwọn náà ń sunkún padà wọ́n ní pásítọ̀ tí wọ́n wá wọ́n rẹ àwọn wọ́n ní ṣùgbọ́n ẹkún àwọn pọ̀ torí pé àwọn ti gbàgbọ́ pé kò lè sí nǹkan kan láàrin àwọn mọ́. ayé màá lọ ok bó o láṣẹ wá sọ fún pásítọ̀ àbí sọ fọ́kọ pé ẹkún táwọn ń sun kì í ṣe <laughs> ẹkún ìyà tó fi jẹ àwọn ní ìjọ òní ẹkún táwọn ti dánwò ni. kí láti máa ṣayé yìí sí o ẹ mọ bu ní ìsìnkú ẹ kan oṣù mélòó ló ti jáde sílé nígbà kínní kan bọ́lá òun ṣe ṣẹ̀dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ṣètò tó ara àwọn ọkùnrin míì náà tó jẹ́ pé bíyàwó wọn bá jáde mo rẹ́ ọkùnrin tó jẹ́ pé ó sọ fún mi pé bíyàwó òun bá ní rí èélà rẹ̀ ẹ ti mọ olóṣooṣù àwọn obìnrin kò lè dúró ah, kò lè dúró ọ̀sẹ̀ kan yóò bọ̀ ta àwọn kan wà bẹ́ẹ̀ discipline ló máa ń jẹ́ kí èèyàn jókòó sílé ọlọ́run ó ṣàánú wa. èmi tí ń tòótọ́ ni làwọn bá wò káwọn ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yìí o. ayé ta wà yí ogun ni. àwọn ò fẹ́ sọ fún pásítọ̀ àwọn tẹ̀lé ọkọ àwọn délé. ọ̀tọ̀ yé mi. ìgbà táwọn délé lọ́hùn àwọn sọ fún pé kó mọ̀ wulẹ̀ kó jẹ́ káwọn wá kó èrò àwọn yòókù káwọn máa lọ torí pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀. wọ́n lákàwọn wá doríkodò doríkodò gbójú sókè omi jábọ́ lójú ẹ̀ pòròpòrò ni. Ha? ayé tótó ayé tótó ayé máa lè. ọkọ ní káwọn má wọrí àmọ́ ṣe kinní kan ó gba fóònù lọ́wọ́ àwọn ó wá béèrè pé nọ́mbà bàbá dà wọ́n ní ó sì dìlítì nọ́mbà bàbá kúrò lórí fóònù àwọn tán yányán ọ̀rẹ́ rẹ ti bí ìdá tí ó lọ bá ní ó sì dìlítì ẹ̀. ilé àti máa ṣayé yìí sí o. ìgbà tí wọ́n máa bí ọmọ ọkùnrin ni wọ́n fọmọ bí ṣe mọ̀ pé torí ọ̀rọ̀ obìnrin dé ni òṣìṣẹ́ àní-àní gbogbo alamọ̀ pé baba Liverpool ni ó lọ́mọ. àmọ́ tọkùnrin yẹn ṣe ni pé ó padà sí family house wọn ó wo ìlà kan tí wọ́n ti mọ́ ń kọ tẹ́lẹ̀ tí ọ̀làjú ti gbà ó sì kọ́ sójú ọmọkùnrin wọn. Música bàbá pàràpàrà títí bàbá náà yọ kakulétọ̀ wọ́n yọ <laughs> wọ́n yọ pẹ́ńsù ti kàlẹ́ndà <laughs> wọ́n ń kakuléètì. wọ́n wá ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn ló wá brief wọn pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí làwọn rò pò ṣẹlẹ̀. pé kódà ìgbà míì táwọn bá pe ọ̀rẹ́ àwọn kò ń fẹ́ gbé kọ́ọ̀lù àwọn mọ́. èyí tá à ń wí yìí pẹ́ ọgbà tí wọ́n bí ọmọ òun àmọ́ bí ọkọ ti rówó bìrìbìrì kan ó kúrò ní ìpínlẹ̀ yẹn tán yányán. bẹ́ẹ̀ni àmọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ obìnrin èyí obìnrin yẹn òun náà ti ṣe mọ̀ kọ́ mọ̀ gbòòrò lòun ó padà gbọ́ pé ọkùnrin ni wọ́n fọmọ yẹn bí wọ́n sì kọlà fún un. ayé yìí ọkùnrin ayé tọ́tọ́ ayé tọ́tọ́. bàbá ti gbé e kúrò lára láti bí ọdún mẹ́rin sẹ́yìn àmọ́ àtúmọ̀ tó ṣẹlẹ̀ sí bàbá láàrin oṣù mẹ́fà sásìkò tá a wà yìí tí bàbá ní ó ń ṣeun bíi kóun ṣáà rí ọmọ màá ní kí n béèrè lọ́wọ́ yín ẹ gbọ́ sótò torí kí bàbá tún máa wọ́ ọmọ kiri kí bàbá ti seventy something. bàbá ṣáà ní àwọn fẹ́ rí ọmọ àwọn. màá ní kí n béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ òfin pé ìjà lè tọ́ pépé ìjà bàbá lè rọ́mọ rẹ̀ gbà. láti fọ ọmọ ẹ sọ bàbá ń pèrò lábẹ́lẹ̀ láti fọ ọmọ ẹ. bàbá ló ṣàn sóun lára bíi kóun òun fẹ́ rí ọmọ. ní ìsìn gan bàbá ò ní nọ́mbà arábìnrin tí yun lọ́wọ́ torí wọ́n ti change síìmù. èyí náà wàá yé mi mo á béèrè mo ní ṣé ìgbà tí wọ́n bí ọmọ yẹn bàbá ní pẹ̀lú tí ọ̀rẹ́ wọn sọ pé ńgbà tí wọ́n ti bí ọmọ yẹn tán ní nǹkan ti bẹ̀rẹ̀ sí ní dáa fún àwọn fámìlì yẹn. èmi náà tún wá rò pé ṣé è ṣe pé nǹkan kan wà tí bàbá bóyá bí àṣírí kí ni àwa fẹ́ fọmọ sí àmọ́ àbá ti dàgbà. àbáṣà ń bẹ̀ wá à ń gbé sítórì yìí à ń julẹ̀ à ń gbé sítórì yìí à ń julẹ̀. odò lèèyàn ń dọ̀rùn lásì irú oore wo lèèyàn ń kọ sí a béèrè alókè ọ̀rẹ́ yẹn kọ́ ní ọ̀rẹ́ yẹn gan sọ pé òun ò ní nọ́mbà àwọn lọ́wọ́ mọ́ òun sì lọ sórí Facebook òun ni pé ó ti blọ́ọ̀kì òun ókè ẹ wá ọ̀rẹ́ míì tí ó tiẹ̀ bá sọ̀rọ̀ lórí Facebook wọ́n kò yẹ kí n ṣeré síta wọ́n ń gbìyànjú ìyẹn lọ́wọ́. ṣó yẹ kí bàbá túmọ̀ wá ọmọ. ọkọ rẹ mi bá yẹ pé ẹ̀yin ni wọ́n gba ọmọ rẹ̀ tán kọ ìlà fún ọmọ yín kí lẹ̀ ṣe. ayé tọ́jọ́ ayé tọ́jọ́. Oh. mẹ́fà bọ́ tí múra àti lọ lù. ẹ jẹ́ ń gba ìpè lórí eléyìí náà kí wọ́n á na tọ̀rọ̀ obìnrin ẹ lẹ̀. mo wà loaded gan lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn honestly story méjì ló wà lẹ̀ dáńkọ́ gbìn ni. ṣé kò tiẹ̀ ní padà wàá yọlẹ̀ fún ọkùnrin tó gba ọmọ sọ́dọ̀ ọmọ ọlọ́mọ tó mọ̀ pé ọmọ ọlọ́mọ ni tó sì kọlà fún yìí ó kọlà àdílé wọn fún un hmm. kò sì kọ́ fáwọn obìnrin tó bí tẹ́lẹ̀. ìlà tí máa ṣayé mi sí o kò yé mi o. hello. hello. hello. Michael ló ń sọ̀rọ̀. ẹ rà o. yes sir ó tó torí kí bàbá yẹn wá ọmọ rẹ o àwọn tó torí torí ó ti rí fọ́ọ̀mù ológo lọmọ yẹn ló jẹ́ kó mọ orí náà kó fi tẹ̀pẹ̀lẹ̀ ọmọ yẹn láti wà. Hmm. ọmọ ológo lọmọ yẹn bàbá yẹn bí nítorí bóyá òun náà ti ṣàdúrà sí nǹkan kan tó fi bí ọmọ yẹn ló ti ń yí padà fáwọn fámìlì yẹn. bẹ́ẹ̀ni dájúdájú àyè pé tó ayékọ́dọ̀ bàbá yẹn náà ló wà nǹkan ó ti yí padà náà fún bàbá yẹn náà ni. àwọn èèyàn wá ń sọ ní stúdíò pé kí ni bàbá seventy something ń wọ́ máa ń fún. ah èèyàn dàgbà fọ́mọ èèyàn kí ń dàgbà fọmọ. ó ti fi ọjọ́ orí yẹn ṣe abraham gan ọjọ́ orí tó fi mọ́ jù báyẹn ó sì jù yín lọ. wọ́n mọ̀ mọ́ ń pẹ́ láyé ìgbà náà kì í mọ̀ ẹ́ sáyé magi. ayé magi làwọn yìí. káṣí ẹ̀fọ́jú inú wò hmm. ọmọ ọ̀gá ìrandíranbí ọmọ gan mọ rírun ẹ̀ yóò mọ ibi tó ti wá yóò mọ ibi tó ti ṣẹ̀ wá. wọ́n ti wá kọlà mí fún un. díẹ̀ ni tí ó wá sílé rọ́mọ yẹn díẹ̀ ó gbé jáde padà ìlà ó. ok kò sí bí ìlà ṣe fẹ́ rí. ok ok. ẹ kú ètò ta bàbá tí kò ń sápamọ́ tẹ́lẹ̀ pé alàgbà làwọn nù jọ <laughs> nísìnyí báyìí ọlọ́run lọmọ tó ń rìn wọ́n nísìnyí tó fi ń pariwo síta. hello. dr eob. bàbá ìyá mi ṣàlàáfíà lẹ́wà àlàáfíà làwọn akó àṣekọ ọdún. ẹ wo èmi wá ṣe púpọ̀ àmín. ẹ̀dẹ̀kùn yíyọ ọlọ́run ti jọ́ sí o. ọlọ́run mo ṣeun. lórúkọ jésù àní sọ inú o. àmín jésù. àwa náà ò ní sọnù. àmín jésù. mo pè pèpè lọ́jọ́ yẹn mi ìwọlé bọ̀ mo eh. sẹ́ndì mẹ́sẹ̀gì sí. ẹ má bínú mà ẹ ṣeun gan mà. Mm yes sir ṣẹ́rí bàbá wa náà máa ń pòwe pé tẹnitẹni hmm. tàkìsà ni tààtàn hmm. ìlà ò ní í ṣe pẹ̀lú pé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ bàbá yẹn ló ń wá ọmọ yẹn ta hmm. ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn lágbára thicker than water thicker than anything so ẹ̀jẹ̀ yẹn ló jẹ́ sí bàbá yẹn máa wá ọmọ yẹn ò kì í ṣe nǹkan míì ibẹ̀ lẹ́ni bàbá yẹn máa wà now tí man tó gba ọmọ ọlọ́mọ sọ́dọ̀ tó bá fẹ́ kí nǹkan gúnrégé fóun torí ọjọ́ iwájú tiẹ̀ gangan kó dọ́mọ padà fọlọ́mọ hmm. torí kì í ṣẹ̀jẹ̀ tiẹ̀ hmm. àwọn bàbá wa tún máa ń pòwe kan pé ìdílé tó bá ń tòrò wọn lọ́mọ àlebẹ̀ ni ò tí ì dàgbà tó hmm. bẹ́tà kó dọ́mọ ọlọ́mọ padà ìlà òní nǹkan kan ṣe pẹ̀lú làtàn kọ fún un kò ní mímì ṣé ẹ mọ̀ pé ní ìsìn báyìí ẹni tó bá ní òun sàmì sígbà òun ìgbà tó bá rí gbá yóò rà mí báyìí. nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni pé wọ́n á ṣèṣì ẹ̀ ni kò síbi téèyàn fẹ́ sá lọ lábẹ́ ọ̀run yìí hmm. àti táfẹ́ tí ò bá fẹ́ débẹ̀ ló yà kù. tí bàbá bá ṣèṣì ẹ̀ wọ́n á rí i àti pẹ̀lú ẹ̀sà láti ní ìfẹ́ èmi tiẹ̀ ń béèrè pé ṣé bàbá lè pe àwọn ọmọ rẹ̀ jáde àwọn ọmọ tí wọ́n ti graduate tán ti ṣe dáadáa ti rí dókítà nu wọn ti rí ẹnjìníà nu wọn ti rí kọ̀ǹtráktọ̀ tí ń gbaṣẹ́ gidi gan. ṣé wọn ò ní kí bàbá pé dáàdì kí ni gbogbo nọ́ńsẹ̀nsì yìí. ayé tótó ayé tótó ayé. tán tó ti ronú lọ pé ah, àwọn táwọn ọmọ wọn ti ọmọ wọn ti ń bímọ ńlẹ ọkọ yóò tún máa sọ pé wọn wọ́n mọ ọdún márùn kan àbọ̀mọ́ náà <laughs> ọlọ́run ṣàánú ọ̀rọ̀ burúkú wọn àtẹ̀rín ni o ẹnìkan wá ń sọ fún mi pé àmì kan ń sọ sí bàbá yẹn lára pé ọmọ tí wọ́n gbé lọ yẹn ògo ńlá ni. àwọn kan tiẹ̀ níbẹ̀ bàbá kan tiẹ̀ fẹ́ kàn fọ́ fojú rí ni pé bí a kò ní bá wọn fa iyù àwọn yẹn wá ní tí àwọn eléyìí bá ti mọ̀ pé bàbá ń wá ọmọ àwọn gan mọ̀ ọdọdẹ mi bàbá ni o. hello. hello sir. hello hello sir. hello. hello. hello. ìsìnká ayọ̀dẹ́lẹ̀. mo ń gbọ́ yín. láti àpáta. ẹ ra o. yes sir. Hmm. èèyàn ń dàgbà ọmọ o. èèyàn kì í dàgbà ọmọ. bẹ́ẹ̀ ni. ń gbọ́ yín. ẹnìkan sọ pé àwọn ọmọ bàbá lè bú bàbá ṣé bàbá ọmọ wo ni bàbá ń wá. bẹ́ẹ̀ hmm. ṣe ọmọ fún bàbá yẹn lò one hundred years. Hmm. kò sára àtọ́lọ́run ò lè dá bàbá sì lè jèrè ọmọ ẹ̀. wọ́n tiẹ̀ ní wọ́n ṣe kébékébé dáadáa. wọ́n kọ́ ló máa tọ́jú bàbá. Mm-hmm. so kí bàbá gbọmọ wọn kó gbọmọ ẹ ok. ẹ̀yà lọ́ọ̀yà níyì ní ọlọ́ba àgbà kò tí ì bá. ọlọ́run ògo ni forúkọ rẹ o. <laughs> àdìyẹ lọ́wọ́ àdẹ̀kú ẹ̀yọ́ ọlọ́run ọjọ́ sí òpò ní kúlẹ̀ yìí o. ẹ ṣeun gan mo appreciate yín àwọn tó ń tẹ̀sí náà àní sípè àdẹ ní súre fún wọn. ẹ ṣeun gan. ọgbọ́n ọba ọmọọ̀sán tí ó san wọn. àmín àmín ẹ ṣeun gan. ẹni tó ra ago sí chọ́ọ̀chì àtẹni tó já ago sí <laughs> ọlọ́run ó jọ san wọ́n lẹ́sẹ̀ rẹ̀. àyè tó lè ládàá wọn ni ó kàn yàtọ̀. <laughs> ẹnìkan ra ago ẹnìkan jí ẹ ṣeun gan. àdẹ̀kù múra dọ́dọ́ ayọ̀ láṣẹ. àmín àmín jésù. pẹ̀lú mm. wọn ní bí ìkẹrin bá mọ kékeré mm. èèyàn wà. Hmm tí obìnrin náà tó náà bá ń gbọ́ báyìí tí arákùnrin náà wọ́n ti fi wọ́n ti fi ọmọ yìí wọ́n ti fi dìráìbù níwọ̀nba náà. Hmm. wọ́n gbé gbá padà fún onígbà kí bàbá náà fojú rọ ọmọ rẹ̀ hmm. ó sì lọ́mọ kan sí wọn lẹ́ẹ̀kọ̀ fún wọlé kó kó lè gbàgbé ìyá rẹ̀ náà. yóò hmm. lọ́mọ kan sí wọn lẹ́ẹ̀kọ̀ kí wọ́n jẹ́ kí nẹ́tíwọ̀kì yóò mọ sọ̀rọ̀ lẹ́nu ìjọba ẹgbẹ́ bí ọgbọ́n ọmọdé. ṣé ẹ fẹ́ pé ẹ fẹ́ pé tó ṣẹlẹ̀ ní kádàrá ni àbí àfọ́fà àfọ́fà gan-an lára kádàrá tó ló wà. gbogbo ojú ọ̀sẹ̀ ayé yìí kò ní sá ìṣẹ̀lẹ̀ sábàbí ni gbogbo nǹkan ìrìnàjò aláyè sábàbí. sábàbí ńlá ni. sábàbí ni tí ọlọ́run ṣe kọ́kọ́ ìrìnàjò obìnrin yẹn ó ṣe rí àti rẹ̀ náà nìyẹn. Hmm. ọlọ́run akọ́kọ́ ní ṣẹlẹ̀ wọ́n lè ṣe é ṣe kó mọ̀ jìn kankan. Hmm. ṣùgbọ́n náà tó kọ́ pé ọmọ ti bẹ̀ jáde náà ọ̀nà tó fi mọ ọmọ jáde láti bẹ̀. ẹ ṣeun. Hmm, ẹ tó tó. Hmm. ayé tuntun ayé tuntun. àtẹ̀jíṣẹ́ kan wọlé sọ́dọ̀ mi tẹ́nìkan sọ fún mi pé ó ṣẹlẹ̀ wọ́n ní ọkọ àti àwo ní misunderstanding ní àwọn méjèèjì yapa lọ wọ́n wá sọ fún mi pé ìyàwó yẹn àtẹnìkan kọlura wọn àmọ́ ẹni tí wọ́n kọlù yẹn ẹni tí wọ́n jọ kọlura wọn yẹn ò mọ̀ pé ìkọlù jóò níyì òun ó padà wá ṣe wẹ́kẹ́ ó dáhùn tí wọ́n fi parí ìjà àmọ́ obìnrin ń sọ fún ọkọ rẹ̀ pé nǹkan báyìí báyìí ti ṣẹlẹ̀ o òun ò kàn tí ì sọ fún lágbájá ni o ọkọ sì nìkan gbójú kúrò ńbẹ̀ wọ́n sì jọ wà papọ̀ ó sì bí ọmọ òun àwọn èèyàn sì ń sọ pé wọ́n ń kí ọkọ yẹn kú ewu ọmọ wọ́n sì ṣe súná wọ́n ṣe everything àmọ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ òun ni pé ayé ọkùnrin tìǹ tí ó kọlu ìyàwó tìǹ ó wá ń rẹ̀ ó wá ń rẹ̀ ń rẹ̀wẹ̀sì ó ń wálẹ̀ àwọn wá ń pìkì níbi táwọn wà wọ́n ní di ọ̀la ni wàhálà rẹ̀ wà tó jẹ́ pé wọ́n ń fi tọ́ọ̀gì léra wọn tí ń dọdẹ ẹ̀mí ara wọn torí pé àwọn náà ń rìn jáde lọ síbì kan wọ́n ń sọ fún wọn pé ẹ kọ́ lọ́mọbìnrin kan gbà kan dúkìá yín kan sì bọ́ sí nkíà rẹ̀ tẹ́ ẹ̀ bá padà fojú kan dúkìá òun tàbí kọ́ wá sọ́dọ̀ yín wàhálà ni wọ́n ní báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ogun tí wọ́n ń gbé tira wọn kọjá bẹ́ẹ̀ tó di pé wọ́n ń sàásìra wọn. hello. hello. ọmọ jà ṣèkó jábáyé. hello. ẹ ra o. yes ló dára láti ẹ̀yọ́ ni. ó hmm. ń eh, bọ̀ yìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀kọ́ ẹjẹ́ kó lọ rí bàbá yẹn. kí kí ni lọ rí bàbá. kí ọmọ yẹn kí nǹkan kó rí bàbá kí ọkọ̀ bàbá lè kúrò ń bẹ̀. Hmm. ṣé èmi ní lọ àrẹ́ǹjì ẹ̀ báyìí. ara. Ah, ẹ ṣe. hello. àlàáfíà pẹ̀lú ètò. àlàáfíà sàyẹ́rà sà mo kí yín o ẹ ṣe ẹ̀kan ẹ pẹ́ fún wa o. àmì àtẹ̀yìn ẹ̀sẹ̀ àmì. jẹ́rí orúkọ tèmi ni ọmọ ọba gbẹ̀ngà gbajúmọ̀ láti di ààrẹ. jẹ́rí hmm. tí èèyàn bá jẹun kò sórí tábìlì hmm. kò sì ṣeé ṣe fún ìrà láti wá jẹ oúnjẹ àjẹkù lórí tábìlì. bẹ́ẹ̀ni. jẹ́rí ọkọ ìyàwó yẹn ó hmm. ní lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ olóko bá obìnrin yẹn. ó ní lọ́wọ́. bẹ́ẹ̀ni olóko bóbìnrin yẹn orí mi rẹ̀ ti dá obìnrin yẹn pàápàá mi ìdẹ̀dá bá bàbá yẹn náà lẹ́bi. ṣùgbọ́n ó ń fọ ara rẹ̀ fa ètì kò sì mọ̀ pé ó ń fọ ara òun fa ètì. Hmm. ìyẹn máa yẹn hmm. pẹ̀lú tó sáwó yẹn. máa tó gbọ́mọ sọ́dọ̀. ẹ tó tún wà lọ kọlà fọmọ. Hmm. tó bá lọ jẹ́ mi ni ah, yóò lu ẹ̀wọ̀n ẹ̀. Ah. ebi ń gbàtẹ ebi ń gbàtẹ bá rí ni. ẹ ẹ ló sà. ẹ ló. ọ̀gbọ́n náà kò sí tó pamọ́ lábẹ́ ọ̀run ọ̀rọ̀ padà jáde kò sí ní bẹ́ẹ̀ bá bo ọ̀rọ̀ mọ́lẹ̀ ìjọ ò lẹ́rìí tán bo ìfín mọ́lẹ̀ tí òòrùn jáde padà rí. yóò jáde. nígbà ọ̀rọ̀ bá padà jáde tọ̀rọ̀ bá fẹ́ yọ tó wá fẹ́ di àlejò olè rẹ̀ ta Hmm. ṣé àpé ẹ rò pé láìfọ ọmọbìnrin gan wà nínú ewu. ṣé ìyàwó yẹn. torí n pamọ́ yóò padà lu síta the end of the day. ẹ mò ń sọ tọ́rọ̀ bá padà lu síta máa ń tibí tó kọlà sọmọ ọlọ́mọ lójú sàgbọ́ ó ní problem. Hmm. kí ló ló ń ṣe tó àwọn yẹn ṣe máa ń kó bára báyìí gan náà bí èso ojú kò jẹ́ ẹgbẹ́ tá a máa lọ fọwọ́ fà ọmọ ọba gbẹngàn gbajúmọ̀ làkè ìdá rẹ̀. ẹ ṣeun. ayé tuntun ayé tuntun ayé máa lè. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹlẹ mu ẹ dr yi galaga ju alujo inú ẹ apata pété manifestation lakọni ẹ o tún gbọ́ nara yọ Ayefẹlẹ o tún yà láwùdà. Òun òdi ni ènìyàn jáde nínú àbò, àwa máa ń bí àṣírí ẹlẹ́dùn máa rí. Àkàkà tó ni manifestation lẹ́tùgbà. Bóyá kọ́ni kọ́ni kọ́ni kọ́ni mi manifestation akokoluko orin ọ̀rọ̀ pọ̀tọ́ yóò ba àwọn ilẹ̀kẹ̀ ilé àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ latest record ayéfẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayéfẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo wàhálà àti ṣe wàhálà rẹ̀ gẹ́gẹ́. yìí tún lọ sópin o olúwa ó mà ṣe friday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá yóò lágbára bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò ṣe máa gbóhùn ọpẹ́ sókè sí ọlọ́run nínú orin yìí ní ìdájí kùtùkùtù early morning worship december special evangelist ṣọlá ọ̀làdọ̀yìnbó àti restoration voices ti múra sílẹ̀ báyìí nípa ìdarí àti agbára ẹ̀mí mímọ́ láti tukọ̀ ìsìn orin yìí lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ friday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí bẹ̀rẹ̀ látàgò márùn-ún àbọ̀ ìdájí twenty one event center ládé ọ̀yọ́ roundabout bus stop ring road ìbàdàn láwọn ti péjọpọ̀ yìn ọlọ́run lógo àwọn olùgbàlejò pastor taiwo àti evangelist ṣọlá ọ̀làdọ̀yìnbó pẹ̀lú ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run tó kún fún agbára ẹ̀mí mímọ́ ni yóò máa kó wa lọ síwájú ìtì ọlọ́run nínú ìsìn orin ìyìn òpin ọdún yìí early morning worship december special pé zero eight zero seven five zero three three zero five three fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ jésù kristi lolúwa. aládùúgbò tuntun ti dé o. ó tún ti balẹ̀ pẹ́pẹ́ alẹ́ rẹ bẹ́ẹ̀. bá a ṣe jọ máa ń dẹ̀ fèsì bolẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ní gbogbo december thirty first wọnú ọdún tuntun ní gbàgede fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn ẹ̀ṣẹ́ àti mọ̀ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún ṣùgbọ́n tọdún yóò tún zàzú ní bá a bá ṣe ń bó káàdì fúnra wa tí gbogbo nǹkan ó sì máa zẹ̀ gbogbo àwa pèdèpèdè fresh fm la máa ṣètò fún yín lójúkorojú ní bá a ṣe máa ń ṣe nínú òkulu tẹ̀ fi máa ń gbádùn wa nílé bàbá ń bari ẹ̀ ní wípé ẹlẹ́tọ̀ọ́ láti mú ìkéyìí fresh fm tẹ́yìn ló sì tẹ̀lé tukọ̀ ètò ní bátọ́kù ètò tẹ́ bá mú ṣe máa ń ṣe gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pálẹ̀ ìfẹ́ lálẹ́ rẹ bẹ́ẹ̀ tà ti máa ń gbégbá ọpẹ́ oníkálukú tó bá wulẹ̀ dáná oúnjẹ wa láti mọ fífẹ́ jẹ́ papọ̀ má kàlá má kanra má lejú kájọ fi gbádùn ṣayọ̀wọ́ ní ọdún tuntun lálẹ́ rẹ bẹ́ẹ̀ má sì gbàgbé gbogbo ìlànà Fresh FM ilé challenge Ìbàdàn láṣàlẹ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n mọ́júmọ́ ọjọ́ kìíní ọdún tuntun gbàgbé gbogbo bó ṣe ṣẹlẹ̀ alẹ́ rẹ tó tẹ̀ yìí ó máa bìzàbìzà. Oh yeah abala tí mo kó sí i torí pé ẹnìkan wà tó ń gbọ́ ètò yìí lọ́wọ́ tó sì wà nínú omijé tó ń sún wà nínú ọkàn pípò ríru ipò ríru ọkàn inú wọn bàjẹ́ gan lórí tí wọ́n ń là kọjá tí n bá wá kọ̀ tí mi ò mẹ́ńsàn ẹ̀ ó ṣeé ṣe kán máa wò pé ah! ẹ bá tiẹ̀ convention case mi tẹ́ ẹ tiẹ̀ sọ díẹ̀ bóyá ọkàn wọn bá tiẹ̀ balẹ̀. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lẹ̀. káwọn lọ́kọláya náà tẹ́tí kí wọ́n gbọ́ wa dáadáa o. ayé máa lẹ̀ sọ. òótọ́ lọ̀rọ̀ tí ẹnìkan sọ ọ̀jọ̀gbọ́n kan sọ pé tẹ bá fẹ́ fíksì country tẹ fẹ́ kó wà dáadáa ẹ lọ fíksì àwọn families. ìdílé lórílẹ̀‐èdè ti ń bẹ̀rẹ̀. nígbà míì tá bá gbọ́ ohun tí àwọn kan pa bíi tú lórí dúkìá aláìsí ẹ tún máa béèrè lọ́wọ́ ara yín pé ṣé àwọn ti ṣoògùn àìkú ni. wọ́n sì ní ikú mọ́ ṣáá. <laughs> Ah, àbí kéèyàn fi èèyàn sẹ́pò èèyàn èèyàn lèèyàn mọ̀ jẹ́ tẹ́lómi ọmọ rẹ́rìn sí ọ tí ó mọ̀ dì mọ́ tí ó sì mọ̀ pé n tó wà lẹ́kùn ẹ̀ lágbára. Hmm. ẹnìkan ní kọ́lọ̀ ń ṣọ́ bí a ti máa ráṣọ àti bí a ti máa ráṣọ mo wá bèèmí níbo la ti máa ráṣọ gan èèyàn lè gbọ́n tẹ̀ ń tí ń ṣọ̀yìn arábìnrin kan gbé ọ̀rọ̀ wọn wá ó lágbára díẹ̀ màá rè lórí díẹ̀ torí pé a fẹ́ dúró de èsì ìpàdé alágbára kan tí ó wáyé láìpẹ́ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ̀njọ́ mọ́sọ̀pọ̀kù ló ń sọ̀rọ̀ á ti wà lọ́dún tuntun a wàá ṣí gbada lórí ẹ̀ dáadáa. àwọn àti ọkọ wọn fẹ́ra wọn ní ṣùlọ́kà àmọ́ ọkùnrin yẹn sọ fún ẹ tẹ́tí o ẹ̀yin tẹ́tí lọ́kọ o pé òun ò ní mọ̀lẹ́bí kì í ṣe pé bóyá ó jábọ́ látòjú òfurufú o ìyẹn ni pé òun àti àwọn mọ̀lẹ́bí àwọn àwọn ọ̀rẹ́ kí ẹ sì mọ̀ pé nígbà míì náà ilé ayé la bá ẹlòmíì ó fòrè sọ fàdànù tí ó fòrè sọ kó dànù torí pé n tó fojú winá nínú mọ̀lẹ́bí ẹ̀ ó burú jogun yìí ti lọ bẹ́ẹ̀ ni ntẹ́lómi ń fojú winá nù dílé burú ju gun ojú kú lọ ah, tẹ́bárẹ́ lomi tí ò béèrè fámìlì ẹ̀ mọ́ bu o. ikú tó pa bàbá ẹlòmíì ọ̀rọ̀ tó jábọ́ lẹ́nu bàbá rẹ̀ ń gbọ́ fẹ́ kúrò láyé ọ̀rọ̀ kìlọ̀ ni. ọmọ tó rí ẹ bá sì pé yóò di ọ̀rọ̀ òun eré pẹ̀láṣọ òbúra yóò yá dànù mo rò pé irúfẹ́ àwọn ọ̀rọ̀ báyìí lẹ́nìyẹn ti sọ torí náà gbajúgbajà ìránṣẹ́ ọlọ́run nílẹ̀ yìí tó kọ wọ́n tó milẹ̀ náà fi ṣe bàbá àtìyá wọn láwọn ẹ wo mi ì fẹ́ wàhálà rárá. àwọn akísà inú bá ayé ayé ayé ayé ayé o. ìyẹn ni pé wọ́n lọ sí rẹ́gísítírì. Mm ẹnìkan tó jẹ́ bí amòfin wa ń sọ fún mi pé táwọn èèyàn bá wá bá mi fún counseling kí n jọ kí n máa sọ fún wọn pé tẹ bá ṣe traditional wedding tán tí ẹ bá fẹ́ kí wọ́n jẹ yín mógún ẹ make pé ẹ ti ti ọwọ́ èèbó náà bọ́ o. ayé tọ́tọ́ ayé màlẹ́. <laughs> bẹ́ẹ̀ ni. ayé tọ́tọ́. ó wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ̀ lórí ọ̀rọ̀ traditional marriage ó wá jẹ́ kí n mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó hmm, a mọ̀ sọyún lọ́jọ́ iwájú. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ o bí ò bá sọrí ẹni. àǹtí yẹn àtọkọ wọn fẹ́ra wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọn lọ sí church wọ́n lọ wọ́n gba registry lọ. arábìnrin yóò rí mọ̀lẹ́bí kan sàn án pẹ̀lú ọkùnrin òun wọ́n bẹ̀rẹ̀ ìgbé ayé wọn ìfẹ́ tó lóòrìn ló wà láàrin àwọn méjèèjì wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jamọ́ra. ọkùnrin ń ṣiṣẹ́ takuntakun obìnrin náà ń ṣiṣẹ́ takuntakun àwọn méjèèjì ń fi tó wà lọ́wọ́ wọn kúnra wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbéra wọn sókè ṣe é pé tífẹ́ bá ti wà tọ́lọ́n bá ṣe àmì sírìn àjò ìgbà mélòó lèèyàn ó fi dókè. bẹ́ẹ̀ ni ìbínú àbádi àti wàhálà làásìgbò gbódò rọṣọ tó wà nù ìdílé mi ni ọ̀jẹ̀ wọn tẹ̀síwájú ẹ̀wọ́n ọdún tó ti wà ń lé mi rẹ́ǹdì ẹ bá sì wowó táwọn méjèèjì ń pa ọkọ̀ sí àbẹ́ta àmọ́ àtẹ̀síwájú òun sí ibi tálàáfíà ọba ti sí náà ni hmm. ti di kónkó jábílẹ̀ kóníkálukú ọmọ ṣe tiẹ̀ àwọn méjèèjì pamọ́ pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní já sọ́tún já sósì ọlọ́run wò wọ́n ṣe láàánú èyí ọkùnrin jẹ́ dókítà òyìnbó ó sìngbàsìngbà lábẹ́ èèyàn àbúrò tún ṣe ámì sí òun náà tún ra lẹ̀ òun náà lọ kọ́ ilé ìwòsàn tiẹ̀ tí ó ti máa dá àyàn lóhùn. àbí ẹni tí ó wà kọ́lé ìwòsàn tiẹ̀ mọ̀ kí wọ́n ti jọ kọ́lé gbé tiwọn hmm? wọ́n ti jọ kọ́lé gbé tí wọ́n ti jọ ń gbé obìnrin yìí ò rẹ́ nìkan kan mọ́ yàtọ̀ sí àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n pè ní bàbá àti fi ṣe bàbá àtìyá. mo forí ara mi pamọ́ ni o mo forí ara mi pamọ́ ni o àwọn náà sì ń bá a ṣe bẹ́ẹ̀. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun tẹ́ bá ní patí yá bẹ́lẹ́rẹ́ kìjọ dọ̀la bí ayéfẹ́lẹ́ pariwo orúkọ rẹ̀ hàn ìfẹ́ dáhùn torí pé òun ló mọ tó lé débẹ̀ òun tó fi forí ara rẹ̀ pamọ́ àmọ́ kọ́ lọ́hún ṣàánú wa ni gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ń gbọ́ mi gbogbo àwa tá a wà lórí ọ̀dà tá à ń já mọ́ra kọ́lọ̀ ń já jẹ́ṣẹ́ ọwọ́ wa ni. bárakìnrin mo ṣe sá eré yẹn tó láyé. ikú òdọ́jọ́ àrùn òdóṣù. ṣàdédé ọkàn rẹ̀ díẹ̀ náà ni ah, as a doctor n ti yé yín fún mi ní ilé ìbámi po ilé ìpọ nìkan nígbò tí ń dọ̀rọ̀ káwá admit wọn sọ hospital lòun náà wá rò ó pé tó bá ti délé lọ gbé báàgì báyìí àwọn dọ́kúmẹ̀ntì báyìí báyìí báyìí báyìí ló wà ń bẹ̀ díà kí ni mí ní nǹkan tó ń sọ yìí mo ní kó lọ ṣe nǹkan tí mo sọ fún ọ. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè. ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ayé máa lè. obìnrin náà tó sì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ tó jẹ́ pé gbogbo òfin tó bá tó bá làálẹ̀ fún ní tẹ̀lé òun náà lọ ó lọ gbé báàgì yẹn lóòótọ́ dọ́kúmẹ̀ntì ilẹ̀ tí wọ́n rà tán fi kọ́ hospital dọ́kúmẹ̀ntì ilé tí wọ́n kọ́ tí wọ́n jọ ń gbé àtàwọn bíi dúkìá mi bíi properties mi tán jọ nípapọ̀ ojúlówó àti ẹ̀dá rẹ̀ níbẹ̀ nínú báàgì tí ọkùnrin ń sọ èèyàn wá padà wá sọ́spítù pé díà mo ti gbé báàgì yẹn mo ti <laughs> lọ́ba wá pé. ayé tuntun ayé máa lè. a ń rìn nílẹ̀. ah ẹlẹ́rọ tún kù. bẹ́ẹ̀ ṣe lọ́mọdé àfọjọ́ ọlọ́jọ́ lọ. ọkọ̀ èrò láyé àwa ẹ̀dá ó dálé kú bá ti ń dé bus stop rẹ̀ ní ọ̀sán kalẹ̀. bẹ́ẹ̀ hmm. ṣe jẹ́ fọ́sùn inú bẹ̀lẹ̀ rán. bí dókítà ṣe gbé kúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra nù wàhálà dé oògùn bu arábìnrin yẹn àjọ sọ báyìí wàá wo bọ́lọ́run bá ṣe lágbára tó pẹ̀lú bí ìrìn àjò wọn ṣe pé tó tí ọlọ́run fi ajé sàárẹ̀ wọn tí nǹkan dán mọ́rán tó obìnrin wọn ò rí ọmọ kankan bí. kẹ́mọ̀kẹ́mọ̀ máa ń sọ nígbà míì máa ní kí la ti máa ṣayé. dókítà tẹlumi lọ ké sí pé ẹ dákun ẹ bóun wá ṣe kinní kan kinní kan kinní kan díẹ̀ kinní kan tẹ mọ́ bí mo ń ṣeun bẹ́ẹ̀ bá òun ah, ò fẹ́ oyún yìí kẹ́ bóun kún ọ̀dà nù. dókítà ọ̀hún sì ní òun gúnyàwó rẹ̀ lábẹ́rẹ́ ó ń parí iṣẹ́ sí lára síbẹ̀ kò tí ì dáhùn. dókítà tó ti gbẹ̀bí gbẹ̀bí gbẹ̀bí wọn rẹ́bi ìyàwó tiẹ̀ gbè lójú ẹ̀ kò bímọ. ọba tó kú tán ní ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ àwọn mọ̀lẹ́bí tó ní òun ò ní mọ̀lẹ́bí làwọn mọ̀lẹ́bí bá dé wọ́n ní kó fòkórìn ṣó wọ́n ní ńgbà tí ò ti bímọ ọ̀yá kó mú aṣọ rẹ̀ èyí tó bá kéré jù kó wá báàgì ẹ̀ kó ra kó sí i àwọn fún sálúbàtà rẹ̀ kó ra gbogbo ń tó jẹ́ bíi dúkìá ọkọ kó sì fi í lẹ̀ bá tiẹ̀ lọ torí pé ọ̀sánwó wá sí ilé ọmọ àwọn ni ó sì jáde ni ọ̀dà náà níbo làwọn mọ̀lẹ́bí yìí wà tẹ́lẹ̀ nígbà tí wọ́n ń sanná ní ara kiri níbo làwọn mọ̀lẹ́bí yìí wà tẹ́lẹ̀ nígbà tí àtijọ́ àti mu tó tó tó yí dẹ́ndé níbo làwọn mọ̀lẹ́bí yìí wà tẹ́lẹ̀ nígbà táwọn méjèèjì jọ ń jalamba kiri pé kórè ọ̀wẹ́ ṣàlẹ̀ bá a pọ́n ẹ gbọ́ tó bá jẹ́ yín kí ṣe. kí a ti máa ṣayé ẹnìkan ló ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ó ní ẹ kúrọ̀ lẹ́ kú ètò ọpọlọ yín ò ní dàrú ó ní ṣe ló dàbí ká ní ọ̀rọ̀ mi lẹ́ ń sọ torí pé ó ti ṣẹlẹ̀ sí mi. ayé gba jẹ́jẹ́ hmm. ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ mi ò bá sórí ẹni. aago méje ti múra àti lọ lu. ayé tuntun ayé màlè. torí pòbìnrin ò bímọ fún yàn ṣó tó torí kẹ́ni kò nípìn kankan nù dúkìá. ó dáa náà mọ̀lẹ́bí tí ò yọjú tẹ́lẹ̀ tó fi jẹ́ pé wòlíì kan àtìyàwó wọn ni wọ́n fi ṣe bàbá àtìyá lọ́jọ́ wedding ṣé wọ́n ṣẹ̀ wá ṣẹ́yọ nísìnyí ni àbí ọkọ yẹn gan ló díbọ́n tẹ́lẹ̀ àbí kí ni irúfẹ́ irúfẹ́ ìwà wo lẹ rò pé wọ́n fẹ́ hù sóbìnrin yìí hmm. òun náà ṣe mí ní méjì o ọ gbọ́dọ̀ àwọn dáàdì lọ bàbá wa nù olúwa àtìyàwó wọn ó kó rò pé báyìí báyìí báyìí ni wọ́n ń sọ fún mi àmọ́ ṣe làwọn náà ń sọ pé ntí mọ̀lẹ́bí bá ti sọ ni kò tẹ̀lé àá ṣáàtúmọ̀ sọ pé láàrin àwọn èèyàn mi láti rí yàn ká ni nínú ṣọ́ọ̀ṣì kò yé mi ní o. méje ti múra àti lọ o. òun kù bí ìṣẹ́jú mọ́kànlá kóró kangó. ẹ̀já gbọ́n táwọn èèyàn ó sọ torí pé ìpàdé kan wà tó lágbára tá à ń dúró dè èsì ìpàdé ọ̀hún la fi mọ ọ̀rọ̀ tá a sọ lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. hello. hello bisayo obi. ẹ ra sa ẹ ra sa. ẹ kí ọlánúgbò láti uk. ṣé ẹ ṣe train station lẹ́wà torí mò ń gbọ́ nǹkan jí ń dún. <laughs> ẹ ṣeun. <laughs> ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn fà ní tètè jagun kótó tó kéta gbọ́. Hmm. ṣe rí normally tó bá rí agbẹjọ́rò tó dáa hmm. nínú kan má ṣe ìgbéyàwó gan kan má ṣe ìgbéyàwó pọ̀ pé hmm. wọ́n ti gbé pọ̀ for for some certain period of years. woman yẹn ó ní ẹ̀kọ́ sí àwọn kankan nínú àwọn ènìyàn. ẹ jọ ṣé òfin nàìjíríà lẹ́ ń kó tàbí ti uk. bẹ́ẹ̀ ó wà ní nàìjíríà náà bẹ́ẹ̀. pé kó jẹ́ pé wọ́n ṣe wedding pé wọ́n kàn jọ ń gbé papọ̀. gẹ́gẹ́ bí lọ́kọ-láya. ẹ tí ò dẹ̀ sí márèèjì láàrin wọn. bẹ́ẹ̀ ni sà. Ah. bọ̀ọ̀ká tó ẹ̀ṣẹ̀ wàá sọ pé wọ́n ti ṣègbéyàwó pọ̀ oyè yìí sà táyà ìṣẹ̀wá sọ pé wọ́n ṣègbéyàwó wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ṣẹ̀rí ọmọ ọmọ ìbá ìdìbò yìí kì í ṣe ọmọ náà fi ń leverage pé bóyá èèyàn kan lẹ́tọ̀ọ́ sí nǹkan àbí kò lẹ́tọ̀ọ́ sí nǹkan. Hmm. additional way lẹ́yìn fi ń wo yẹn but tí hmm. wọ́n gbé wọ́n jọ gbé pọ̀ for certain period of time ẹ lọ hmm. bèè lọ́wọ́ agbẹjọ́rò dáadáa ah, nàìjíríà tí wọ́n jọ gbé pọ̀ for a certain period of time ó ní ẹ̀tọ́ sí àwọn kankan bẹ̀yẹn so it's a matter of conflict and court kò wọ́n lè fi apá ọ̀rọ̀ pé kò máa sunkún kiri àwọn agbẹ̀tọ́ ẹ̀ wọ́n á fi lẹ́tọ̀ọ́ tiẹ̀ wọn ò lè dédé lè jáde bẹ́yẹn kò pọ́síbù. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ní nàìjíríà àìyé àìyé sọ pé wọ́n ṣàṣìra wọn kìnnìkan kìnnìkan. ẹ eh, ẹ eh, problem ta ní áfíríkà nìyẹn áfíríkà nìyẹn generally kẹrí eh, ó ní ó ní ẹ̀tọ́ ó ní ẹ̀tọ́ lábẹ́ òfin sí àwọn kankan on percentage náà máa jẹ́ because òun náà ti invest nínú life man yẹn it's as simple as that. Hmm, ẹ ṣeun. ayé tuntun ayé màlè ayé tuntun ó lágbára díẹ̀ o. hello. hello. hello. ẹ kúrọ̀lẹ́. hello ẹ kúrọ̀lẹ́ ẹ kú iṣẹ́ sà. ẹ ra sà. Kẹ́hìndé ló ń pè láti Sango. Hmm. ṣe ọ̀rọ̀ yẹn pé Ọlọ́run ó ṣàánú wa ló ní bóyá ní Nàìjíríà àwọn ẹbí àwọn èèyàn ní láti níbẹ̀rù Ọlọ́run lórí nǹkan tó bá fẹ́ ṣe ẹ bá léèyàn kúrò ẹni tó ti bá ọkọ jìyà hmm. tó ti bá jìṣẹ́ tẹ wá kàn dìde lọ́jọ́ kan tẹ sọ pé kò ní ẹ̀tọ́ sí nǹkan. Hmm, wọ́n ní wọ́n ní kò bímọ fọ́mọ àwọn ẹ jọ ẹ jọ níbo ni wọ́n wà tẹ́lẹ̀ nígbà táwọn méjèèjì jọ ń gbé tí ọkọ ń sọ pé òun ò ní mọ̀lẹ́bí. kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ hmm. jọ ẹ ẹ pàmìtì láti sáré sọ̀rọ̀ lórí ti fọ́ọ̀sì wúwo màtá bàbá ọkọ sọ̀rọ̀ ẹ. ok sir ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá yẹn ìyàwó oníyàwó ló bá sùn o ló bá. ló bá lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni. kó yá gbójú ń bẹ̀. bẹ́ẹ̀ ni kí bàbá yẹn gbójú ń bẹ̀ arákùnrin yẹn gan lè sọ pé ó fi nǹkan sí kiri fóun ni tóun fi sùn tó fi bóun lájọṣepọ̀. Hmm. kí hmm. bàbá yẹn wù ú wọ́n wù ọ̀nà bòmí ẹ̀ wọ́n má wò pé bóyá ẹ̀ ó kọlà fún kò kọlà fún irọ́ but wọ́n sì lè claim pé torí ìyàwó kò kì í ṣèyàwó kì í ṣèyàwó bàbá yẹn ní bàbá yẹn níyàwó tiẹ̀. ìyàwó bàbá ti kú o. bó bá ebi ó fẹ́ ìyàwó tiẹ̀ ni ìyàwó ìyàwó oníyàwó lòun bá lò pọ̀. ìyàwó oníyàwó ni. ìyàwó oníyàwó ni. so kó wulẹ̀ wá ọmọ. kó má wulẹ̀ wá ọmọ ọkùnrin bàbá yẹn sì ọkọ yẹn ó sì lè claim pé òun lòun ni pé ìyàwó òun ni wọ́n sì lè rán bàbá léwọ̀n gan kí bàbá ò bá ṣọ́ra. pé ó bá ó bá ìyàwó òun lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni. ẹ sà ṣé lọ́ọ̀yà ni yín ni sà. mi ò ṣe lọ́ọ̀yà. torí à ń ẹ ti gbé ẹ ti gbé èèyàn ẹ ti gbé àrùn kan wá sí program kan rí bóyá lọ́jọ́ sọ́ọ̀dẹ̀ èyí pé ẹ̀ẹ́dẹ̀gbọ́n máa ń ṣe wọ́n ti sọ̀rọ̀ síbẹ̀ pé ọjà gan wá síbẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkùnrin ṣe rí ọ̀rọ̀ obìnrin tọkùnrin àwọn àwọn èèyàn àwọn ẹlòmíràn òfin bẹ̀rù pé ẹni ẹni tó bá ti tó ti wà nílé ọkọ kan ẹ gbọ́dọ̀ níbẹ̀rù láti kẹ tó bá ní nǹkan ṣe. Hmm. ó ti ó wà nílé ọkọ níwọ̀n bàgbà tí ò tí tí ò tí fi ọkọ ẹ̀ sílẹ̀ tí ò tí divorce tí ò tí mo ò tí divorce ó ṣe ó sì ní nǹkan ṣe pẹ̀lú ọkọ ẹ̀ lójú kúrò bẹ́ẹ̀ obìnrin pọ̀ hmm. nípa fún obìnrin mi má gbójú lọ síbi ìyàwó oníyàwó. ìyàwó oníyàwó. mo appreciate yín sà ẹ ṣeun gan. ẹ jẹ́ pé tí bàbá làwọn ń wa ọmọ ọmọ ní ìsìn báyìí bàbá gan kàn nínú yọ̀ọ̀rùn. bàjọ́ wọn ṣà sọ pé ká gbé sórí afẹ́fẹ́ hello hello. hello hello ẹ mà ká ẹ kọ́ lẹ́ ẹ lẹ́ ilé wa ṣe wa dáadáa o. mo jẹ́ ọmọ tó lọ́kàn sá. ẹ kò ti dé ẹ kò ti dé ìlú ọdún bàrẹ́bà ló wà burú o. àmín jésù. àbáwọ̀ gbà. wẹ́ẹ̀ lórí lórí ilé dátó lóbìnrin dé yẹn. bẹ́ẹ̀ni. ìgbàgbọ́ ẹ jẹ́ rí ọkùnrin nílọ́wọ́ obìnrin náà nílọ́wọ́. bẹ́ẹ̀ni. ó dàbí gbàgbẹ́ra fún thirty years. Hmm. ó bá jẹ́ pé ìjànà bá dé. Hmm. tó bá jẹ́ pé ìjànà bá dé. obìnrin lè máa júṣẹ́ ìjọkùnrin dé ìdè kòkò borí rí <laughs> pé kò bá à ń ṣe nǹkan rí ok ta ta bàbá ṣe ebo ebo ebo wà ń bẹ̀. ọmọ ọmọ náà ní evidence ni pé hmm. lágbájá sọ pé ìyá lágbájá ẹ mọ̀ pé bàbá lágbájá náà ń bẹ nídìí hmm. ká bá sọ pé bàbá alágbájá ẹ mọ̀ pé ìyá alágbájá ń bẹ níbì kan àwọn méjèèjì òwò ẹni tó líǹkì wá papọ̀ ní ọmọ tó òun kò yẹ wá ń capitalize lórí pé téèyàn bá ti lè bímọ nígbà tí ẹ pé kòròfo láìdé nígbà tí ẹ kàn sí kílé mi so orí obìnrin náà tó àfẹ́ẹ̀tì pé ọkùnrin ò ní fámìlì ó ti gbà fún bẹ́ẹ̀ ah, olójúkòkòrò lòun náà ó yẹ kó yẹ fún mọ̀ nǹkan kan bó bá ṣe àti bó ṣe gbà náà àwọn dọ́kúmẹ́ǹtì tàbí irú àwọn táyé tójú ṣe yẹn yóò bí wọ́n léèrè pé bó tẹ̀ yín wà nígbà tẹ̀yìn ṣe ọkọ̀ tó tẹ̀yìn nígbà òun náà ń béèrè òun náà ṣe rí ẹríbi tí ó jẹ̀ tí ń kàbí láyà ni pé ta ló mọ ibi tí ikú ọkọ ti wá gan ṣé nítorí ogun kọ́ ṣé wọ́n lè torí ogun gbẹ̀mí ẹ̀. ẹ lè má yẹ jẹ ẹni fámìlì rẹ ní kẹkẹ ń bẹ ẹni gbogbo bí ayé dàrú dé lónìí ọ̀rọ̀ pásítọ̀ mọ́ àfà wọ́n ti wọ́n ti supasíìdì gbogbo ojúṣe ẹbí torí nísìnyí ó pé ìyẹ ó pé ìyàwó kó lọ bá àwọn pásítọ̀ tàbí bá tí lọ bá olórí ẹbí lọ ẹbí bá dá sọ̀rọ̀ àjẹ́ làwọn yẹn àmọ́ bí pásítọ̀ bá dá sí èyí ọlọ́run ló dá sí ẹ̀ àbá ló bí hmm. eh, eh, eh, ni alákọ̀ọ́kọ́ kó tó di pé pásọ̀ tàbí àfa àwọlé dé so hmm. àwọn èèyàn máa ń pín jọ pé bákan bákan bákan so ọlọ́run ṣàánú pẹ̀lú gbogbo wa àwa ní ká máa tá a bá ń ṣe èyí wọn ẹ̀rẹ̀ bọ́lá tọ̀run o hmm. ẹgbẹ́ yẹn gbé yẹn kò kéré tó ní omi ẹbí. ó máa ní ẹbí bàbá àti bí náà dẹ̀ ní yẹn. mo gbórí mi mo gbórí mi pamọ́ ni mo gbórí mi pamọ́ ni mo gbórí mi pamọ́ ni mo gbórí mi pamọ́ ni. ìrọ́ ah, eh, ni irọ́ ni gbogbo ẹ̀ kò sí ní ìsinmi aláyé gbọ́dọ̀ pamọ́ sí kámọ́rò pé wọn ò rí wọn rí hmm. bàbá àtibí náà ó àgbèrè lọ́gbọ́bìnrin yẹn ṣe hmm. kò ní láti kankan lórí pé ọmọ kìnìkan kìnìkan. kí àbáyé agbójú ń bẹ̀. àgbèrè ló bá ti lórí ló bá ti. <laughs> ẹ ṣeun ẹ torí táìmù wa. kí láti máa ṣayé yìí sí o kò yé mi Connie, good evening, Mr. Iobi. I want to talk about the second person on the program today. Please ask the woman if she is in possession of her husband's death certificate. If she does, then she can take over the possession of her husband. And please get in touch with me. Eshiongo. bọ́lẹ́ mọ́ láǹfààní àti gbé ìpè kankan mọ́. bóyá pátá ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣeun ẹ̀ tẹ́ ẹ pè wá àtàwọn tó wà lórí Facebook tó ń gbọ́ wa. gba pátá là ṣọdún ayọ̀. kọ́lọ̀ má sọ pé kù ló ń ṣèlérí ó tún dijọ́ tọ́ọ̀sì kémi àti tó pàdé láago márùn-ún lórí ẹkú ìyànjú tó máa gbẹ̀yìn ọdún yìí mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín o tàwọn tó ń gbàdúrà fún mi ẹ ṣeun gan ojú òní yín tì láyé ojú ò bá ti le tó lódùmarè eob fan club nàìjíríà àti lókè òkun mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣàyìn ń fojoojúmọ́ gbàdúrà fún mi àwọn tó ń tẹ̀lé mi lórí Instagram ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé lórí Facebook UOB Live. bàbá ń gbèrò lábẹ́lẹ̀. ẹ ṣeun gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. UOB lórúkọ mi Vincent ọmọ mi náà ẹ̀dà ọlọ́wọ́ bọ́tìnì lẹ́nu agúnbíàdé bá ń tọ́jú ọmọ baálẹ̀ Portable ó wà ń sàlẹ̀ ọ̀họ́ torí bẹ́ẹ̀ni ló ti họ èmi ní mú kùnú àbí yóò ríran wò ẹnu ẹ̀ tó mú un. Portable, happy birthday to you, my brother.